وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم ركيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم آمالكم ويكفر لكم ذنوبكم وما يطع الله ورسوله فقد فاز فوزا عظيما فإن خير الكلام كلام الله وخير الهدي هدي رسول الله صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أقدم إليكم تحية إسلامية قائلا السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أدعو بفهم الله أبا الحمد لله ọlọ́run أبا èyí tó ṣe أبا. òun náà èyí tí ó ga jù nínú oore tí ọlọ́run ọba ṣe fún wa tá a bá kó gbogbo àwọn oore tọ́lọ́run ọba ṣe fún wa pọ̀ ìdẹ̀kùn tí ó ga jù tọ́lọ́run ọba ṣe fẹ́mi àtẹ̀yìn òun náà ni ní imatuli Islam ìdẹ̀kùn wípé a jẹ́ mùsùlùmí òun náà ni oore tó ga jù tọ́lọ́run ọba ṣe fẹ́mi àti ẹ̀yìn òun ni àwọn tí wọ́n jẹ́ àwọn ẹni ọlọ́run ọba tó ṣáájú òun ni wọ́n kà sí pé òun náà ní oore tó ga jù lóbi jẹ́ pé àdúrà àwọn ẹni ọlọ́run tó ti ṣáájú lọ òun náà ní pé tàwáfànà muslimin wà alhikna bisolihin wọ́n bẹ̀ lọ́n pé wọ́n ọlọ́run ìgbà tá a bá filẹ̀ ayé yìí sílẹ̀ kí ọlọ́run ọba ó jẹ́ kí àwọn ó fi sílẹ̀ kó gbẹ̀mí àwọn lẹ́ni tí ó jẹ́ mùsùlùmí tọ́lá bá tún wá díjọ́ gbé ndàlù kìámà wọn ò ní kọ́ lọ́wọ́ bó pa àwọn pọ̀ pẹ̀lú àwọn ẹni rè àwa náà bẹ lọ́wọ́ ọba kọ́lọ́n kó pa ní mùsùlùmí àbẹ lọ́wọ́ ọba kọ́lọ́n kó pa pọ̀ pẹ̀lú àwọn ẹni rè. àmín. ọpẹ́ tí ó ga jù náà ni adú yìí kọ́lọ́n kó gbà lọ́wọ́ wa. gẹ́gẹ́ bí àwọn afẹ́ẹ́sì tún ti ṣàlàyé wọ́n ní lẹ́yìn ìdẹ̀kùn Islam ìdẹ̀kùn tó tẹ̀lé òun náà ni nẹ́ẹ̀mọ́tòlẹ̀ àáfíà ìdẹ̀kùn pé kéèyàn ò ní àlàáfíà òun ìdẹ̀kùn tó tẹ̀lé torí pé tí ò bá sí àlàáfíà fún yàn àdúrà èèyàn ẹyọ kan náà ni ó máa jẹ́ pé ọlọ́run bá fún mi lálàáfíà lèèyàn máa pariwo èèyàn ò ní sọ pé òun fẹ́ wá ìdẹ̀kùn míì lẹ́yìn rẹ̀ àwa dúpẹ́ pé ọlọ́run bá fún wa ní àlàáfíà kò lè pé ọlọ́run ọba ní nínú àdìsí tó jẹ́ pé àdìsí kúdísí tó fìdí múlẹ̀ òun náà ni pé kullukum marid illa ma shafaitu ẹnì kọ̀ọ̀kan yín lẹ́jẹ́ aláàárẹ̀ illa ma shafaitu àyàfẹ́ tèmi ọlọ́run ọba ti n bá fún ní ìwòsàn àárẹ̀ máa ń bẹ lára ẹnì kọ̀ọ̀kan wa. ṣùgbọ́n Ọlọ́run bá wa fi pamọ́ kò jẹ́ kó hàn jáde kò jẹ́ kó lágbára jù wá lọ òun náà làbí jẹ́ tó ti pé àwa náà lè jẹ́ kanú àwọn tó tún lè jókòó síbí lónìí adúpẹ́ àlàáfíà náà fún Ọlọ́run bá. alhamdulillah. kọ́lọ́run kó má sí iná àárẹ̀ kó má sí ní àárẹ̀ nìkọ̀ọ̀kan wa kọ́lọ́run kó tún wá sàlékún àlàáfíà ara ẹ̀ nìkọ̀ọ̀kan wa. eléyìí ni ọpẹ́ ẹlẹ́ẹ̀kejì tó ṣe pàtàkì ọpẹ́ ẹlẹ́ẹ̀kẹta tí àwọn àfáà ní àwọn tá a jẹ́ mùsùlùmí tí a gbọ́dọ̀ máa dú òun náà ni ní mẹ́tòlẹ̀ amni òun náà ni pé kéèyàn wà ní fọkànbalẹ̀ lórílẹ̀ ayé àwọn ìlú tí ò sí fọkànbalẹ̀ lọ́dọ̀ wọn àwọn ò lè gbèrú ọ̀rọ̀ báyìí kalẹ̀ torí pé wọ́n wò pé táwọn bá gbèrú ọ̀rọ̀ báyìí kalẹ̀ ó ṣeé ṣe kí bọ́ǹbù dún lẹ́ẹ̀kan náà wọ́n máa bẹ̀rù wọ́n máa sá kíjo kíjo fẹmi ara wọn wọ́n máa sá kíjokíjo fẹ́mi ọmọ àtàwọn mọ̀lẹ́bí wọn so irú àwọn èèyàn báyìí kò ní sí àyè fún wọn láti fi ìfọ̀kànbalẹ̀ lóòótọ́ ni wọ́n ní ìdẹ̀kùn Islam lóòótọ́ ni ìdẹ̀kùn àlàáfíà ara ń bẹ lọ́dọ̀ wọn ṣùgbọ́n gbà tí ò sí amúnú ìfọ̀kànbalẹ̀ lọ́dọ̀ wọn so irú àwọn èèyàn báyìí náà yóò tún máa jẹ́ pé ìgbélé ayé wọn ó tún máa jẹ́ ìgbélé ayé ìnira ọlọ́ọ̀bá wa fi ìfọ̀kànbalẹ̀ yìí sí agbègbè ibi táwa wà yìí kọ́lọ́ kó máa yọ ìfọkànbalẹ̀ kúrò bẹ́ẹ̀ gbogbo ibi tí ò sí fọkànbalẹ̀ kọ́lọ́ kó bá fi fọkànbalẹ̀ síbẹ̀ kí ọlọ́run bá kó tún wá sàlékún ìfọkànbalẹ̀ ààyè wa yìí mọ́sí àti bá sàlékún ẹ̀ náà ẹ eléyìí ni ìdẹ̀kùn mẹ́tẹ̀ẹ̀ta ìtọ́ pé àwọn àfáà sọ pé ó ṣe pàtàkì fún ọmọ ènìyàn tó pé òun láà máa tì síwájú gbogbo àwọn àdẹ̀kùn yòókù tí ò bá sí. Si, gbogbo tí ń jẹ́ dẹ̀kùn yòókù mo lówó lọ́wọ́ ni mo bímọ ni mo ṣe gbogbo ẹ̀ ni kò ní lè wúlò fún yàn so kò ní wúlò fún yàn ẹ tí ò ní Islam ìbímọ rẹ ìníyàwó rẹ kò ní máa gbélé ayé tó jẹ́ pé Ọlọ́run bá ń yọ́nú sí ẹ tí ò lálàáfíà irú ẹni bẹ́ẹ̀ kò tiẹ̀ lé ẹ tí ò ti gbádùn gan kò lè tọ́jú aya kò lè tọ́jú ọmọ bẹ́ẹ̀ náà lẹ́tí ibi tó sì fọkànbalẹ̀ àwọn Yorùbá máa sọ pé tí iná ni tó bá ju ọmọ ẹni tara ẹni òun náà lèyàn kọ́kọ́ máa ń ṣe kí ni o lèyàn kọ́kọ́ máa ń mú ibi tí o bá ti síbọ̀ kan balẹ̀ àárẹ̀ yẹn lèyàn kọ́kọ́ máa dùnà èyàn ní dùn tẹlómìn so àwọn ìdẹ̀kùn mẹ́tẹ̀ẹ̀ta adúpẹ́ rẹ̀ fọlọ́wọ́n ba kí ọlọ́wọ́n bá kó gba ọpẹ́ náà ní ọwọ́ wa ìtì àwa torí ẹ̀ jókòó náà ni pé àtúnwá pé rọmọdọ́ọ̀nù tí ó lọ lẹ́sìn Ah, ọlọ́run ọba jẹ́ kí a lè bára wa sọ̀rọ̀ ọlọ́run ọba bá ti máa bára wa sọ̀rọ̀ ọlọ́run nínú Ramadan Ramadan tí ó wá lọ yìí a tún sọ pé ọlọ́run pé Ramadan tó ń bọ̀ yìí kí ọlọ́run ọba tún sọ wá di Ramadan yìí náà ọlọ́run ọba tún wá wo àánú rẹ̀ pẹ̀lú àánú rẹ̀ pẹ̀lú títóbi rẹ̀ ọlọ́run ọba tún wá sọ wá di Ramadan ọdún yìí ìjọba pé náà ni àkọ́kọ́ nínú ọdún yìí òun náà la wá bẹ̀rẹ̀ ìbára wa sọ̀rọ̀ ọlọ́run ọba níbẹ̀ adúpẹ́ pé ọlọ́run ọba náà ló dáàbòbò wá láti Ramadan tó lọ nígbà tá a fi ẹnu tẹ̀síìrì tí a fi kù ọlọ́run bá tó wá sọ wá di Ramadan eléyìí náà adúpẹ́ fọlọ́run ọba lórí ẹ̀ ọlọ́run ṣe àwọn àgbà ọgbẹ́ wa ẹ̀ gbogbo orí tí kálukú wa tó wá ń dúpẹ́ sí náà tuntun bẹ lọ́dọ̀ ẹnìkọ̀ọ̀kan wa tó yàtọ̀ síra wọn ọlọ́run kó gba ọpẹ́ wa lórí àwọn orí náà kọ́lọ́kù tó wá sàlékún orí fún ẹnì kọ̀ọ̀kan wa la hawla wala quwwata illa billah ẹ̀rí bára wa sọ̀rọ̀ ibi tí a fi ẹnu ẹ̀ tì sí ní ọdún tó lọ òun náà ni pé a wà ní suratul hajj sura tí a wà ní ọdún tó lọ nìyí lóòótọ́ ni a ti wà ní àyà twenty six ma twenty seven ṣùgbọ́n àyà twenty five náà ni a ti bẹ̀rẹ̀ láti lè jẹ́ pé kí a so tẹ̀fsíìrì wa ọdún tó lọ pọ̀ mọ́ tẹ̀fsíìrì títí ọdún yìí kátúmọ̀ àyà twenty five láti bẹ̀ náà ni a ti máa gbé àyà ogún àti márùn-ún suratul hajj kùránì tó jẹ́ chapter twenty two verse twenty five ibẹ̀ náà ni a ti gbé tẹ̀síìrì ní ọdún nìyí so abẹ́lọ́hún kí ọlọ́run ọba kí ó sọ́dí rọrùn fún wa gbígbọ́ rẹ̀ kí ọlọ́run ọba kó sọ́dí rọrùn fún wa èmi tí màá máa ṣe tẹ̀síìrì náà fún wa kí ọlọ́run ọba kó tọ́ mi sọ́nà èmi náà máa ṣe tẹ̀síìrì náà kí ọlọ́run ọba kó tọ́ mi sọ́nà kó jẹ́ kó jẹ́ pé tẹ̀síìrì náà kó ṣe ní tí máa fi rí yọnu ọlọ́run ọba kó mọ̀ ṣe ní nǹkan tí máa fi rí ìbínú ọlọ́run ìtọ́lọ́run ọba àti òjíṣẹ́ rẹ̀ sọ ọmọ jẹ́ kí ó já látẹnu mi ẹ̀yin náà tí ẹ wàá máa gbọ́ ọkọlọ́run ọba fún yín àgbọ́yé láti nǹkan tẹ́ ẹ bá ń gbọ́ ọkọlọ́run jẹ́ kó wúlò fún yín àti ẹ̀yin kàfi rí àdìjáná ọlọ́run ọba ọ̀tọ́ba àtijọ́ bí dàkẹ́ àmọ́ إن الذين كفروا ويصدون عن سبيل الله عن سبيل الله والمسجد الحرام الذي جعلناه للناس للناس سواء العاكف فيه والباد ومن يرد فيه بإلحاد بظلم نذقه من عذاب أليم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين كفروا ويصدون عن سبيل الله والمسجد الحرام والمسجد الحرام الذي جعلناه للناس سواء العاكف وإذ بوانا لإبراهيم مكان البيت ألا تشرك بي شيئا وطهر بيتي للطائفين والقائمين والركع السجود وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين كفروا ويصدون عن سبيل الله والمسجد الحرام الذي جعلناه للناس سواء سواء العاكف فيه والباد ومن يغد فيه بإلحاد بظلم نذقه من عذاب أليم ọlọ́wọ́ bá tí ọlá rẹ̀ ga ó bá wa sọ̀rọ̀ nínú suratul hajj Quran twenty two aya twenty five àyà tí a fẹ́ kà yìí gẹ́gẹ́ bí àwọn àfáà ti ṣàlàyé fún wa òun náà ní pé ó jẹ́ <coughs> tàdídún wáwà ìdún lisọ́dín náà sí ansẹ̀bí lillahi àyà tí a fẹ́ òun ní yóò máa ṣàlàyé fún wa bí ọlọ́run ọba ti ń sọ wípé ẹ ń bá ṣe pé ó dìyàn lọ́wọ́ kò jẹ́ kéèyàn ó ṣe tọ́lọ́run ẹ tó fẹ́ gba Islam tẹ́nìkan wá di lọ́wọ́ tí ò wá jẹ́ kí irú ẹni bẹ́ẹ̀ kó gba Islam àtàwọn nǹkan míì tá a tún fẹ́ kà náà ẹ ti bá ń ṣe ìdíwọ́ nípa nǹkan tó bá ti jẹ mọ́ ti tọ́ lọ́hùn ọba ọlọ́hùn ọba fẹ́ sọ fún wa wípé irú àwọn èèyàn báyìí kí wọ́n tètè sàkúrò ń bẹ̀ ọlọ́hùn ọba fẹ́ wọ́ọ̀nù wọn ó fẹ́ ṣe ìdẹ́rùbà ìyà tó wọn ọlọ́hùn ọba ti pèsè lẹ̀ ó fẹ́ ṣàlàyé ẹ̀ fún wọn láti jẹ́ pé kí wọ́n ó lè bá a kúrò níbi ìwà tí ò yìí ìlérí ìyà ni àyà ìfẹ́ jẹ́ fáwọn tó bá jẹ́ pé wọ́n bá ṣe nǹkan ìtàn fi wá kú tí wọ́n ń sẹ́rí àwọn èèyàn kúrò níbi títọ́ lọ́hùn gbogbo tó bá ti jẹ́ títọ́ lọ́hùn irú àwọn ènìyàn bẹ́ẹ̀ wọ́n padà lọ jìyà ní iwájú ọlọ́run ọlọ́run bá ń fún wa nínú àyà yìí ọlọ́ni iná káfàrú ọlọ́ni àwọn ènìyàn tó ṣe wípé wọ́n ti ṣe sí ọlọ́run ọba. àwọn tí wọ́n jẹ́ kèfèrí tí wọ́n jẹ́ aláìnígbàgbọ́ sọ́lọ́hun ọlọ́run ọba ní àwọn èèyàn yìí ọlọ́run bá mú iná wá ọlọ́run bá fẹ́ sọ ohun tí ó ṣẹlẹ̀ sí wọn ó wá mú taokidi wá níwájú ó fìdí ọ̀rọ̀ náà ọlọ́run ọba fi múlẹ̀ láti jẹ́ pé kálíbà mọ̀ wípé kò sí èméjì ń bẹ́ẹ̀ nǹkan yìí yóò yóò ṣẹlẹ̀ sí wọn ni ọlọ́run ní àwọn èèyàn tí wọ́n jẹ́ kèfèrí yìí wọ́n yà sùn dúnà. ọlọ́run ní àwọn èèyàn yìí wọ́n yà sùn dúnà ansabilillahi ọlọ́ni àwọn ènìyàn yìí o bí wọ́n ti wá jẹ́ kèfèrí ọlọ́ni nǹkan tí wọ́n tún ń ṣe onaa náà ni wípé wọ́n sẹ́rí àwọn ènìyàn kó o níbi ojú ọ̀nà àtọ́lọ́hún ọba àwọn àfáà tí wọ́n máa ń ṣàlàyé tẹ̀síìrì fún wa ó sì ṣe ọ̀rọ̀ ni wọ́n sọ ń bí pé wàyàsùdúnà sabilillah gbàdọ́gbọ́lọ́ sọ pé iná lẹ́dí iná káfàrú àwọn tí wọ́n ṣe kẹfìrí káfàrú yẹn ọlọ́run ọlọ́run wa mú wàyàsùdúnà ansẹ̀ bíi lìlà ọlọ́run wa mú wa ní mùdọ́rìwò àwọn àfáà kan gbà yìí pé èyí tí ọlọ́run ọba mú wá yìí tó mú mùdọ́rìwò wá yìí wọ́n ní wípé a lè gbà pé mùdọ́rìwò náà ìtumọ̀ máa dí òun náà ló ní torí pé irú ọ̀rọ̀ báyẹn ti nù Kùránì tẹ́lẹ̀tẹ́lẹ̀ tọ́lọ́run ọba sọnù suratu Muhammad ní àyà alákọ̀ọ́kọ́ ọlọ́run ọba ní alẹ́dínà káfàrú wàsọ́dú ansabilillahi ọlọ́run ọba sọ níbẹ̀ wípé àwọn tó ṣe yí pé wọ́n jẹ́ ẹnì tó ṣe yí pé wọ́n ṣe kèfèrí ọlọ́run ọba wọn sọ pé wàsọ́dú ansabilillahi. tí wọ́n dẹ̀ tí wọ́n ṣẹ́rí àwọn ènìyàn kúrò níbi ojú ọ̀nà àti tọ́lọ́n sọ ọlọ́run ọba ṣàlàyé báyìí bẹ́ẹ̀ àwọn afá kan gbà yìí pé nígbà tó bá fi tẹ̀tà bá fi kùránì túmọ̀ kùránì yóò máa jẹ́ wípé ọlọ́run ọba ti sọ́dún níbi kan bẹ̀ yẹn yẹn yóò máa ní mánà kíni o máa di sọ wàyà sùdúnà ansabilillah ó dẹ̀ pé àwọn afá míì wọ́n sì gbà wípé mùdọ́ríù tọ́lọ́ wọn bá ń ṣàlàyé ń bẹ̀ yẹn nǹkan tá a máa túmọ̀ sí ń bẹ̀ yẹn a ní túmọ̀ alhal nǹkan tí ó jẹ́ nǹkan tó pé à ń ṣe lọ́wọ́lọ́wọ́ a ní sọ pé àbí ká tó túmọ̀ alistic bal nǹkan tí ń bọ̀ wá wọ́n gbà wípé nǹkan tá a máa túmọ̀ níbẹ̀ òun náà ní alistimror òun náà ní pé o wọn ti se wọn tún wá ń se é lọ wọn ò tún fi í lẹ̀ wọ́n wọ́n máa wọ́n títí títí títí títí títí títí tó ti pé wọ́n kú sórí bá istim kó mú iye o mọ̀dọ́rì o ibi kò ní jẹ́ o máa di wọ́n rí àyínà iná dájúdájú àwọn tí se wayasuduna an sabilillah tó jẹ́ wípé gbogbo ògbà òun náà ni wọ́n ń ṣẹ́rí àwọn ènìyàn kúrò lójú ọ̀nà àtọ́lọ́ tó sì tún wà lórí ẹ̀mí àwọn pé àwọn tó máa kọ̀ntínú kọ̀ntínú yẹn lọ́wọ́ bá fẹ́ fi díẹ̀ múlẹ̀ tó fi mú kíni o tó fi mú mùdọ́rí yẹn wá wípé àwọn èèyàn yìí o wọ́n sì gbà wípé àwọn ó sì máa jẹ́ ẹni tí ó máa ṣẹ́rí àwọn èèyàn títí ni àwọn máa bá eléyìí lọ àwọn máa ṣẹ́rí àwọn èèyàn kó olùjọ́ náà ṣètò lọ́wọ́ bá so àwọn afáàní tafsir àwọn kan nù wọn wọn ṣàlàyé báyìí nínú àlàyé táwọn afọ́n tafsir mi náà tún ṣàlàyé fún wa náà ni pé innal ladhina kafaru àwọn sọ pé ẹ̀ẹ́rí àwọn tí wọ́n ṣe kèfèrí wàyàsùdúnà ànsẹ̀bìlélà wọ́n ní wáwù yẹn wáwù hàlíyà ni Alu ni ó jẹ́ fún tó jẹ́ pé ìgbà tí wọ́n ṣe kèfèrí yẹn áálù wọn ni wípé kèfèrí tí wọ́n ṣe yẹn áálù tí wọ́n ni wípé kí ni ó yàsùdúnà ànsẹ̀bìlélà wọ́n jẹ́ ẹni tó ṣe wípé ń sẹ́rí àwọn ènìyàn kó lójú ọ̀nà àti tọ́lọ́wọ́n ọba rẹ̀ pé àwọn afá kan tún gbà wípé wọ́n tún gbà wípé nínú àlámọ̀rí yẹn ní pé àwọn gbà wípé òdìdí júmùlà míì tún wá lọ́tọ̀ lẹ́yìn náà lẹ́yìn náà káfàrú ó wá jẹ́ àtúntò lórí ara wọn wà hum yasuduna an sabilillah wọ́n ti wá pa hum rẹ níwájú àwọn èyí tó wá jẹ́ se tó ṣe yí pé yasuduna an sabilillah sọmi gbẹ gbogbo alẹdina kafaru àti yasudu ẹ eh, kafaru yẹn àti yasudu náà ansẹ wàhùn yasudu náà ansẹ bíi lila àwọn dádúró lọ́tọ̀ iná ò kàn afẹ títí ẹ ní àkàbà bíi jumla méjèèjì yẹn dádúró lọ́tọ̀ ọ̀tọ̀ ni wọn kàn sí àtúfù lórí ara wọn ni so wọn sí àtúfù yẹn a máa jẹ jumlatu ẹ eh, lórí ismiya èyí tí àwọn kan tó sọ tó jẹ pé òun náà tó ṣe pàtàkì púpọ̀. òun náà ni pé iná lẹ́dí iná káfàrú pé wáwù yẹn pé ó lè jẹ́ záídà nítorí pé nínú àyà yìí tá a bá rí iná a gbọ́dọ̀ rí kọ́bárù rẹ̀ nígbà tá a bá ti rí ismu tán pé iná lẹ́dí iná káfàrú wáyà sùdúnà à ń la wọ́n ní kò sí kọ́bárù tá a bá wo gbogbo àyà yẹn tó fi délẹ̀ a kàn rí ismu iná ni àrí iná so látara bẹ́ẹ̀. wọ́n wá gbà yìí pé wáwù yẹn yẹ kó jẹ́ záídà ni tó bá jẹ́ záídà á jẹ́ iná lẹ́dínà káfàrú yasuduna ansẹ̀bílélà àwọn tí wọ́n jẹ́ kèfèrí àwọn ni wọ́n jẹ́ ẹni tí máa léèyàn kúrò níbi kíni o ojú ọ̀nà títọ́ lọ́wọ́ bá so bó ti jẹ́ pé àwọn afá sọ yìí pé a lè sọ pé wáwù yìí a lè sọ yìí pé záídà ni gẹ́gẹ́ àwọn afá gẹ́gẹ́ bí wọ́n ti ṣàlàyé wọ́n sọ fún wa wípé kọ́bárù iná inú àyà iná ló wà inú àyà iná ni a ti gbọ́ yé nígbà tá a bá ka àyà yẹn lọ síwájú àádìrẹ kọ́bárù iná mbẹ wípé a ti lọ gbọ́n kankan yé mbẹ gẹ́gẹ́ ọba ti jẹ́ pé òun gangan ló wà tó tẹkidiru tó wà mbẹ wọn náà ni pé iná lẹ́dí iná káfàrú wàyàsùdúnà ansabilillahi nùdíkùhùm min àdábìn àní. ọ̀rọ̀ tó gbẹ̀yìn yẹn òun ló ń jẹ́ pé òun ló máa dálà òun ní ń tọ́ka lórí kọ́bárù tí wọ́n parẹ́ ìgbé àjẹ́ ìgbé àmọ̀ pé inú kùránì náà láti mú kọ́bárù yẹn wá àwọn nípa kankanrẹ́ kò nùkọ́ àti sọ pé nǹkan kan jẹ́ záídà bẹ́ẹ̀ òun náà ni pé àwọn tó bá jẹ́ kèfèrí wàyàsùdúnà ansabilillah tó jẹ́ pé wọ́n tún wá ń lé àwọn èèyàn wọ́n ń sẹ́rí àwọn èèyàn kúrò lójú ọ̀nà ìtọ́lọ́wọ́n ọba ọlọ́wọ́n ọba ní ìyà tí ó jẹ wọ́n òun náà ní pé àwọn ọlọ́wọ́n ọba ó mú wọn tọ́wọ́ ìyà ẹlẹ́ta ìlérò so nǹkan tí wọ́n wá wọn kìí ṣe láì lásán wọ́n tún ń ṣe sọ́dún náà níbi ọlọ́ni wa yasuduna an sabilillah wal masjidil haram. wal masjidil haram alladhi jalinahu linnas. ọlọ́ni lẹ́yìn wá gbà náà wa yasuduna an sabilillah wal masjidil haram ilé ọlọ́run ọba ni wọ́n ń pè ní al masjidil haram ilé tá a mọ̀ sí kaaba. Si èyí tí ọlọ́run ọba pa wá tá a jẹ́ mùsùlùmí láṣẹ wípé ká jẹ́ ẹni tí ó gbé yóò lọ ṣàbẹ̀wò síbẹ̀ tí a ṣe ìjọsìn níbẹ̀ gẹ́gẹ́ bí ìṣọlọ́run ọba ti ṣe ìjọsìn gẹ́gẹ́ bí anabi Ibrahim táǹbọ̀ wá ka ọ̀rọ̀ rẹ̀ gẹ́gẹ́ bí ọlọ́run ọba ti ṣàlàyé ìjọsìn fún bẹ́ẹ̀ tansa salam náà ṣàlàyé ìjọsìn fún àwọn tó ń jẹ́ àwọn sọ̀hábà gbogbo àwọn mùsùlùmí tó kú náà ìgbà wa náà gbọ́dọ̀ fi sórí ẹ̀mí wa pé bàtà bá ti lágbára a gbọ́dọ̀ jẹ́ ẹni tí yóò lọ sí ilé ọlọ́run láti lọ bẹ̀wò láti lọ ṣe ìbádà bẹ́ẹ̀. ọlọ́run bá wá gbé ilé ìkalẹ̀ masjid haram masalasi haram ọlọ́run ọba gbé kalẹ̀ nítorí pé kàábà wà ń bẹ̀ kàábà gangan odidi ni lọ́tọ̀ kàábà dá dúró lọ́tọ̀ so masjidil haram òun ló rọ kiri ká Káàbà so òun ni masjidil haram òun ló jẹ́ nǹkan tó ṣe yí pé òun ló rọ kiri ká Káàbà masjidil haram sọ̀rọ̀ àbá wa sọ yí pé àwọn èèyàn yìí ó wọ́n ń lọ dí àwọn èèyàn lọ́wọ́ láti lọ sí masjidil haram ló fi jẹ́ pé àwọn tí wọ́n jẹ́ àwọn mufasirun àwọn afúntẹ̀síìrì gẹ́gẹ́ bí wọ́n ti gba ọ̀rọ̀ wá látọ̀dọ̀ Ibn Abbas Ibn Abbas ní nazalati alẹ́ àyà àdé ilẹ̀ àyà àyà táǹkà yìí ó sọ̀ kalẹ̀ fi àbí Sufyan fi àbí Sufyan ibn Harb àbí Sufyan tá a mà sí ibn Harbi wá as'abi àtàwọn tí wọ́n jẹ́ àwọn ikọ̀ rẹ̀ àwọn tí wọ́n jọ kóra wọn jọ ina sọdu رسول الله صلى الله عليه وسلم وأصحابه. um nígbà tí àwọn èèyàn yìí wọ́n dí ànábì lọ́wọ́ àti àwọn tí wọ́n jẹ́ àwọn sàábé amali udaibiya ní ọdún udaibiya ali masjid haram wọn ò jẹ́ wọn ráàyè dé masjid haram àti sàlàyé lè na fún wa sẹ́yìn òṣìṣẹ́ ọlọ́run ọba wọ́n lè kúò ní maka lọ sí madina. Si ìgbà tó wá wà ní Madina ọlọ́run ọba ní kó wá ṣe umura ní Maka torí pé ilé ọlọ́run ọba gbogbo èèyàn ló ní ṣùgbọ́n àwọn tí wọ́n jẹ́ àwọn ará Maka nígbà ọ̀dọ̀ wọn ọlọ́run ọba gbé sí ààyè ilẹ̀ ẹlẹ́ẹ̀tì wọn tí wọ́n lè pè ní ìlú títí wọn lọ́lọ́run ọba gbé sí tábọ̀ wá ṣàlàyé gẹ́gẹ́ bí ó ti jẹ́ fún wa ìbẹ̀rẹ̀ ọlọ́run ọba gbé sí látara bí àwọn tó wáwò pé àwọn làwọn ní ọlọ́run ẹ̀yìn kọlẹ̀ ní èmi ọlọ́run ọba ló ní ààyè yẹn ọlọ́run nìkan ló ní ọlọ́ba wa fẹ́ sọ pé gbogbo àwọn táwa jẹ́ mùsùlùmí pátá yálẹ́gbẹ̀ẹ́ tóbi délẹ̀ gbogbo wa la ní ẹ bá fi lé díẹ̀ nìkan lọ́wọ́ kó má ra ààyè dé alimọ́sílì ọ̀rọ̀ irú ẹni bẹ́ẹ̀ yóò jí àwọn àjọ ọlọ́run tó ní ẹnìkan ò ní ráàyè láti dé mọ́sílì ọ̀rọ̀ mi láti lè jọ́sìn fọlọ́run ọba ń tó di lọ́wọ́ tí òjò lọ jọ́sìn fọlọ́run irú ẹni bẹ́ẹ̀ ti lẹ́tọ̀ọ́ sí pé kó jẹ́ àwọn àjọ ọlọ́run ìlànà kẹfẹ́rí ìwà ṣe fanamisa salam ní ahmed Hudaybiya wọ́n di lọ́wọ́ wọn ò jẹ́ ráàyè láti dé Masjidil Haram sọ̀rọ̀ ní gbogbo àwọn tó bá ti wá ń ṣe ìdíwọ́ tí wọn ò jẹ́ kí àwọn ènìyàn kí wọ́n ó ráàyè dé Masjidil Haram so irú àwọn ènìyàn yìí yìí wọ́n ti lẹ́tọ̀ọ́ sí pé kọ́lọ́wọ́n bọ́ fi fún wọn tọ́wò ìyá ẹlẹ́ta ìlérò ẹ̀rí mẹ́sítìlì àárọ̀m ó jẹ́ mọ́sálásí ìjọsẹ̀ yìí pé ọlọ́run ọba gangan ló gbé kalẹ̀ kàábà dá wà lọ́tọ̀ àwọn náà ti máa rí kàábà bò wọn náà la máa ń rí àwọn tá a bá débẹ̀ rí àti máa rí nínú àwòrán ọlọ́run ọba dá ká ọlọ́run ọba ṣe kàábà ó ṣe síbẹ̀ ìyẹn ni ọlọ́run ọba pè ní Baitullah ilé ọlọ́run kì í bọ́ ọlọ́run ọba ń gbé bẹ́ẹ̀ ọlọ́run ọba ṣàfitì rẹ̀ sí ọ̀dọ̀ ara rẹ̀ tashrifan lil Kaaba ọlọ́run ọba fi ṣe àgbéga ọlọ́run ọba fi ṣe fún Kaaba ni kìí ṣe pé bóyá ọlọ́run ọba ó wá jẹ́ pé inú ilé yẹn kan dá ah, inú Kaaba o ilé ọlọ́run ni bí àwa náà ti wá ń gbénú ilé táwa níbo lọ́lọ́run ọba ń gbé káwa ní káàbà òun náà ni ibi tọ́lọ́run ọba ń gbé a gbọ́dọ̀ sọ bẹ́ẹ̀ ọlọ́run ọba ṣàfitì rẹ̀ sọ́dọ̀ ara rẹ̀ ọlọ́run ọba fi ṣe ní àgbéga fún ilé náà ni so alimẹsiri arọmi wa ni ó wá jẹ́ ibi tó wá jẹ́ gbangba ata ó jẹ́ gbangba ata fún ilé ọlọ́run yìí torí pé àwọn tó ń já àwọn àfa tó ń ṣe tẹ̀síìlì fún wa àwọn kan gbà wípé kí ni gbogbo wa jọ ní gangan ní Kaaba wọ́n gbà pé kí ni gbogbo wa jọ ní ní Kaaba ṣé Kaaba nìkan ni adáni ni ni àbí Masjidil Haram àjọ ní gbogbo ẹ̀ àbí Mẹ́kà látòkè tó fi délẹ̀ òun ni àjọ ní gbogbo ẹ̀ àbí haram tó gbé náà sọ pé àlẹ́ haram haram yẹn òun tabaníká máa sọ bọ́lá wọn bá ti ṣètò ilé rẹ̀ àwọn tó máa lọ sí ájì wọ́n máa ń pe àwọn ibìkan ní mawakit ibi tí wọ́n ti gbé aṣọ hurum tí wọ́n ti wá sọ pé àwọn wá ṣe ájì ibẹ̀ ni wọ́n ń pè ní mawakit ibẹ̀ yẹn tún jìnnà tefetefe nígbà míì sí i èmi ìwà tó yẹ pé ó súnmọ́ Mẹ̀dínà lóṣù ọlọ́run ọba ti gbé aṣọ urúmu ẹ̀ nígbà tó ń bọ̀ wá sí Maka Zulihulaifa ibi tó súnmọ́ Mẹ̀dínà ni ọlọ́run bá ti wá yan àyè fún gbogbo ẹ tó bá fẹ́ wá níbi oríṣiríṣi wá sí Kaaba ọlọ́run síbẹ̀ yẹn ọlọ́run fi pọ́n Kaaba lé náà nígbà kọ́kọ́ gbé aṣọ máa bọ̀ wá sí Kaaba láti wá jọ́sìn fọlọ́run lẹ́yìn mawakit ó wá ní arom gangan fún ara rẹ̀ arom nǹkan tí wọ́n ń pè ní arom ni pé ààyè tí wọ́n ń pè ní arom ààyè yẹn ní gbogbo nǹkan ti di pé ó ti di ààyè ààyè àpọ́nlé ọlọ́run ọba fi àwọn nǹkan tí wọ́n jẹ́ àwọn ẹranko ọlọ́run bá fi wọ́n lọ́kàn balẹ̀ ńbẹ̀ pé wọn ò gbọ́dọ̀ ṣọdẹ yín bẹ́ẹ̀ wọn ò lè pa yín bẹ́ẹ̀ àwọn tí wọ́n jẹ́ àwọn kò tó wù bẹ́ẹ̀ gbà náà ọlọ́run bá fi mẹ́lọ́ kàn balẹ̀ pé wọ́n gbọ́dọ̀ gé wọn rí igi ẹlẹ́gùn òní gbogbo nǹkan ọlọ́run bá fi lọ́kàn balẹ̀ gbàdé àbá ti gbogbo nǹkan gbàdá bá ti fi lọ́kàn balẹ̀ bẹ́ẹ̀ yóò máa máa ń dàkálà òun kánà ẹ̀ so Aram yẹn ó ti ní bí àwọn àfáà gẹ́gẹ́ bí wọ́n ti ṣe àlàyé Aram fún wa torí pé anabi Ibrahim alayisalaam òun náà ni Jibril wá bá tó ṣàlàyé fún pé láti bí ìbáyìí sí bí ìbáyìí ibẹ̀ ni ó máa jẹ́ Haram ó ṣàlàyé gbogbo Haram yẹn ju Mẹ́kà lọ ìlú kan ló ń jẹ́ Mẹ́kà Haram tún tóbi ju kí ni o ó tóbi ju Mẹ́kà lọ so arom yìí gẹ́gẹ́ bá àwọn afáà ti ṣàlàyé àwọn bandri arom bandri kan wà lọ́jọ́ yìí pé àyè tí wọ́n ń pè ní ùdè bí àtàwọn wọn ti dáná bí sàlám padà díẹ̀ nínú àyè tí wọ́n ń pè ní ùdè bí yà bandri kan wà ń bẹ fún arom tàbá ń sọ nípa garbu ní west ibi tí bandri tàbá pé tàbá sọ pé western boundary. a máa rí bẹ́ẹ̀ pé òdèbíyà gangan díẹ̀ nínú òdèbíyà wà bẹ́ẹ̀ tá a nipa ń south ibi ti bandiri yẹn wa àwọn ni pe pé pe ni pè ní so taba a nipa east ibi ti bandiri yẹn wa àwọn ni ní pe ni asarot àwọn àti wọn á ní tá a bá wá ń sọ eh, north. so ibi tí boundary yẹn wà so ó máa jẹ́ bí wọ́n pè ní alijamu ibi tí boundary yẹn wà nìyẹn so wọ́n tún wá ní ààyè kan tún wá wà tó yẹ pé ìyẹn jẹ́ north east ibi tí boundary yẹn wà wọ́n pè ní sharaihul mujahideen so Bandri, yìí àwọn tí wọ́n jẹ́ àwọn ará mẹ́kà àwọn ti mọ ibi tí báńdìrì yẹn dé àwọn tó bá tún lọ sí mẹ́kà náà wọ́n mọ̀ sọ pé yẹn wọ́n mọ̀ wọ́n ti fi àwọn pọ́ìntì síbẹ̀ yìí pé èèyàn sì wà nínú haram tí a bá ti wà ń bí èèyàn sì wà nínú haram tí a bá bẹ̀rẹ̀ sì wà nínú haram ní pé ààyè ọ̀wọ̀ ìdẹ́gbẹ́ ìbílù wa láti wá fi àwọn ààyè yìí hàn anabi ibrahim alayhisalatu wasalam ẹ̀tọ́ àrọ́mọ̀ mẹ́kà òní anabi ibrahim òṣìṣẹ́ ọlọ́mọba àdìsítòpì dìmúlẹ̀ tó muslim ìṣọlá ọba ní ẹni tó àrọ́mọ Maka òun Ibrahim ó wá ní òun gángan ló wá àrọ́mọ Madina ní Maka ti ní ààyè ọ̀wọ̀ yẹn bẹ́ẹ̀ náà Madina náà níbi tí ààyè ọ̀wọ̀ tiẹ̀ náà ti bẹ̀rẹ̀ ibi tó parí sí Jibril náà tún wá ó tún wá ṣàlàyé ẹ̀ fún kíni o ó tún wá ṣàlàyé ẹ̀ fún anabisa sallam pẹ̀lú àdìsọ yẹ pé ó fìdí múlẹ̀ tó yẹ kó wà nínú Bukhari tó yẹ kíni o tó dẹ̀ wà nínú Muslim lẹ́yìn ìgbà tá a bá ti sọ̀rọ̀ arom maka kó sínú arom ni lẹ́yìn maka òun náà ló kan alimasidul haram lẹ́yìn masidul haram ló wá kan kí ni ló wá kan alikaba ló jẹ́ pé ìkànnì àwọn afa sọ wípé ọlọ́run ọba pọ́n káàbà lé ó wá fi alimasidul haram ọlọ́run ọba fi ṣe gbangba àta fún káàbà ọlọ́run ọba wá pọ́n alimasidul haram ọlọ́run ọba pọ́nlé ó fi mọ́kà ó fi ṣe kíni o ó fi ṣe gbangba àta fún un ọlọ́run ọba tún wá pọ́n mọ́kà lé ọlọ́run ọba fi alharom gbogbo àwọn ààyè tí anabi ibrahim fami sí ọlọ́run ọba fi ṣe kíni o ọlọ́run ọba fi pọ́n mọ́kà lé ọlọ́run ọba tún wá pọ́n harom náà lé ọlọ́run ọba fi àwọn mawakid ibi táwọn èèyàn ó ti gbé aṣọ wúrù mi tí wọ́n ti wá sí mọ́kà láti wá ṣe hajj ọlọ́run ọba tún wá ṣe kíni o ó tún wá fi pọ́n gbogbo tí ń jẹ́ harom ebi akpa yi tɔ lɛ ɔba se fun le rɛ lele awo afa wa ntobi wa debɛ na nike wa wo ike ewo ni gbogbo wa jɔ ni bɛ to je ike ɛnika o le le ɛnika ko gbogbo wa la ni gɛgɛ ba afa kan sɔ pe zɔyiru kurani bi o naa ni pe alimasijidul haro masijidul haro wọn gbogbo wa pata yanya. òun lájọ ní alimasiri àrọ ẹnìkan ò lè lé ẹnìkan kúò ní kíni o nínú igbe àrọ torí pé àdìsí gan wà tó jẹ́ pé òṣìṣẹ́ ọlọ́run ọba ń bani abdul manaf òṣìṣẹ́ ọba ń ṣàlàyé fún wọn àdìsí tó fìdí múlẹ̀ ni ó wà nù tìrìmìzì ó wà nù so ọba ń fún wa pé ó ní Bani Abdulmanaf Bani Abdulmanaf ma wuliya minkum min umuri ṣe shay'an ẹnikẹ́ni nù tí wọ́n bá jẹ́ pé wọ́n ní kó jẹ àmírù láwọn èèyàn lórí tó jẹ́ àmírù tí ń darí àwọn anna ahadan tọ́fà hadal bait kò gbọ́dọ̀ tó fẹ́ tà wá fún ilé ọlọ́run tó fẹ́ tà wá fún ká bàbá yìí kó wá ní pé a ah, ò lè tà wá fún rárá àwa la ní èmi mo lè èmi mo jẹ́ alágbára tí mo jẹ́ olùdarí níbí ní ìdẹ fún ọ láàyè kó tà wá ẹnìkan kò lè sọ bẹ́ẹ̀ fẹ́ nìkan bẹ́ẹ̀ pé pé gbogbo mùsùlùmí lọ́jọ́ ní kàábà gbogbo mùsùlùmí lọ́jọ́ ní kíni o alimasiri arọ ìpè ẹnìkan nu yóò gbọ́dọ̀ kọ́tẹ́gbọ́tò wa ní agbára kó lẹ́nìkan ò gbọ́dọ̀ tà wá ilé ọlọ́run àwòsọ́lá ayẹta sáàtì mi lẹ́yìn àwọn àrà àbẹ́ni ó bẹ́ kírun bẹ́ẹ̀ kó ní ò gbọ́dọ̀ kírun ní èyíkéyìí alẹ́ àbí èyíkéyìí ọ̀sán ọba wàhálà agbọ́dọ̀ bá ní kọ́ wá ilé ọlọ́run ọba ẹ gbọ́dọ̀ sọ pé ẹ̀jẹ̀ àti pa ẹni ẹ̀kọ́ gbọ́dọ̀ débẹ̀ àwa la máa sọ táìmù tí àwọn èèyàn wa máa ta wàhálà fún ọlọ́run ẹ̀ lẹ̀ ní fún gbogbo èèyàn táìpù tẹ́ni kọ̀ọ̀kan bá dé kó máa ṣe tó fẹ́ ṣe ẹnì kan ọ̀bọ̀rọ̀ dí ẹnì kejì lọ ẹ bá ti dí ẹnì kejì lọ́wọ́ ó ti kó sínú àyà yìí ọlọ́run ọba ó fún ẹni yẹn tọ́wọ́ ìyá ọlọ́run ọba tó lágbára yóò fún tọ́wọ́ eléyìí káyé ká mọ̀ wípé ilé ọlọ́run gbogbo wa lájọ ní rẹ̀ pé àwọn tó ń jẹ́ àwọn àwọn apáàsì wọn ti tẹ̀síìrì fún wa wọ́n ní ó kọjá ilé ọlọ́run wọ́n ní gbogbo mọ́kà pátá yẹn yẹn yí pé gbogbo alájọ ní wọ́n ní mẹ́kà o ládògbò fi délẹ̀ pé gbogbo alájọ àwọn kan nígbà gbé aram gbogbo aram ní ibi tí gbogbo bí dáa fi àwọn àlà sí yẹn ládògbò fi délẹ̀ gbogbo apáta yẹn lájọ ní ẹnìkan ò gbọ́dọ̀ lé ẹnìkan kú òun bẹ́ẹ̀ ìgbé gbogbo mùsùlùmí bá dáhùn ọlọ́run ló ní ó wá jùlẹ̀ fún gbogbo mùsùlùmí nínú gbogbo ilẹ̀ tí ń bẹ láyé ó lè máa kílèmù lẹ́mí pé ìwọ ló lélẹ̀ ìwọ ló lélẹ̀ ìwọ ló lélẹ̀ kó o máa tà fún yàn ṣùgbọ́n <clears throat> tó bá ti jẹ́ pé arọ́mù bá ní àbí mọ́kà àmẹsílẹ àrọ so ọ gbọ́dọ̀ sọ yìí pé kí ni o ọ gbọ́dọ̀ sọ yìí pé o fẹ́ díẹ̀ nìkan lọ́wọ́ láti má lẹ́tọ̀ sí i lóbi jẹ́ pé àwọn àfa tí wọ́n ti ṣáájú lọ lára àwọn nǹkan tí wọ́n jọ fà ní eléyìí so alimami ashafi'i rahimahullah imaamu shafi'i kọlọ́nkọba akẹ́wọ̀n àwọn <coughs> àti ẹnìkan tí wọ́n ń pè ní isaac bin Hawaii àwọn méjèèjì wọ́n jọ sọ̀rọ̀ tó pọ̀ nínú mọ́sálásí kan tá à ń pè ní Masjidul Khaif so ní Mínà mọ́sálásí yìí òun náà ni wọ́n ti jọ sọ̀rọ̀ wọ́n ní wa Ahmed wa Ahmed bin Ahmed hadir Imam Ahmed bin Ahmed, àwọn náà wà ń bẹ́ ìjọ náà àfa làwọn méjèèjì tí wọ́n jọ jókòó wọ́n jọ wá ń sọ̀rọ̀ ibi tí Imam Shafi lọ́ntì ẹ̀ ní í pé gbogbo Mẹ́kà pátá yányán yàtọ̀ mọ́sílẹ̀ àárọ̀ mi nìkan pé gbogbo Mẹ́kà pátá yányán ẹnìkan lè sọ yí pé túmùlákú wàtúhùrọ́sù wàtúhùjàrù yí pé Mẹ́kà èyàn ti sọ pé èmi mo ní àyè yìí ó dàgbé èyàn ti sọ pé tí n bá kú tán kọ́mọ mi ó jogún rẹ̀ tẹ́ni ẹ bá tún wà láyé ó tún lè máa fi rẹ́ǹtì tí ó tún máa gbowó rẹ̀ mọ́mú ṣáfi sọ pé ibi tó ń lọ tó nìyẹn àwọn ẹ̀rí tí mọ́mú ṣáfi wá mú wá tọ́bi sọ bẹ́ẹ̀ ni wípé wọ́n ní ọlọ́run ọba sọnù sọ́tò ájítàǹkà yìí ọlọ́run ni wàlẹ́dínà ukhriju min diyarihim bighairi akin ọlọ́run ni àwọn tí wọ́n lé jáde kúrò nínú ilé wọn bighairi akin ọlọ́run ni ọlọ́run ṣàfitì ilé ti ń bẹ ní mẹ́kà tẹ́gbẹ́ àwọn mùsùlùmí tí wọ́n lé wọn jáde kúrò ń bẹ̀ wọ́n lé wọn lọ sí màdínà ọlọ́run á ní àwọn tí wọ́n lé kúrò nínú ilé wọn tó wá pé ọlọ́run lọ́ba ní ni kò ní sọ pé ilé wọn láéláé ìgbé bàdàn wa jẹ́ pé ilé yẹn tó wá sí wù yẹn ló lè fi ilé rẹ̀ ṣe ó lè fi rent ó sì lè gidi ó sì lè ní kọ ọmọ rẹ̀ sì lè jogun rẹ̀ sọ wọ́n gbà yìí pé maka yàtọ̀ sí mọ́sílẹ̀ àrọ́ọ̀nù kò sẹ́ni gbogbo àwọn àfáà ló panupọ̀ ìpè mọ́sílẹ̀ àárọ̀ mi ò béèyàn bá ti débẹ̀ ẹnì kó o lè lé ẹnì kejì ibi tí ìyapa ẹnu wà ojú yìí pé ẹ Mẹ́kà oníyapa ẹnu wà so ìdọ́ pé Imam Shafi sọ yìí pé àwọn tó nílé ní Mẹ́kà àwọn ni wọ́n ní nǹkan wọn o wọ́n ní àdìsí mi tún wá dọ́ ẹgbẹ́ tó fìdí múlẹ̀ tẹ́kí bàbá wa Albani sọ yìí pé àdìsí tó wà hasan ni ó wà ní Abu Dawud òṣìṣẹ́ ọlọ́run ọba ń sọ yọmọlì fati pé òṣìṣẹ́ ọlọ́run ọba ní mọ̀nì agilakọ̀ báàbáwò fàwùwà àmì òṣìṣẹ́ ọlọ́run ọba nígbà tí ó fẹ́ wá bá wọn fati maka lára ẹ̀dẹ̀ tí òṣìṣẹ́ ọlọ́run ọba ṣe fún àwọn tí wọ́n ń gbé maka ní pé ẹni tó bá lè tilẹ̀kùn rẹ̀ má rí ilẹ̀kùn rẹ̀ tó bá tì má rí onífàwùwà àmínú ó ti dẹni ìfọkànbalẹ̀ àrífín yẹn kan sí wọ́n sọ pé ilẹ̀kùn rẹ̀ níbo ló ní ilẹ̀kùn ara rẹ̀ ẹ bá ilẹ̀kùn náà ló nílé so àwọn afọ abẹ́tí máa ṣe steam báàtù nìyẹn so wọ́n ṣe steam báàtù pé ilé yẹn àwọn tí wọ́n ní àwọn lásán pé wọ́n ní ilé mọ́kà àwọn sọ pé àwọn mùsùlùmí lájọ ní gbogbo ilé ń bẹ ní mọ́kà ẹlẹ́ẹ̀kẹta tí Imamu Shafi ìtumọ̀ wa òun náà ni pé àdìs tó wà ní Bukhari àti Muslim tó fìdí múlẹ̀ òun náà ni pé usama bunu zayd wọ́n ní ó sọ pé òun bèèrè wọn kìí sàlá òun ní yá rasulallah àtẹ́nzìlù gàdán fi dàríkà bí maka ó lóun wà nábì tó o bá dé maka lọ́la ṣé ilé rẹ ni o máa dé sí lọ́la gbèsè ilé rẹ ilé kan wà dẹ́gbẹ́ ilé àwọn dẹ́gbẹ́ àwọn fámílì ànábì sàlá àwọn náà ni wọ́n ní ibẹ̀ yẹn náà wọn ni wọn sàbí tiẹ̀ yìí pé ilé rẹ̀ <laughs> ànábì ọ̀dà takò yìí pé ọlọ́run ló ní kíni gbogbo tí ń bẹ mọ́kà ànábì ọ̀dà takò yìí pé kíni ó wà pé gbogbo tí ń bẹ mọ́kà padà yẹn dábẹ́ ọlọ́run ló bá ní ìṣọ́lá ọ̀bọ̀ nígbà kí wọ́n sàbí ti kíni o nǹkan ìsọdọ̀ bó pé ìṣọ́lá ọ̀bá sọ yìí pé wàhálì tára kala na àkínú mi rìn báyìí bàbá bàbá wọn yẹn ń gbé ní àkínú òṣìṣọ́lá ọ̀bá ní kò lè fi ilé kankan lẹ̀ fún wa torí yìí pé kèfèrí ni bàbá bàbá àwọn mùsùlùmí yìí dẹ́ jogún kèfèrí kèfèrí yìí dẹ́ ṣe ni o ke jogún mùsùlùmí ṣùgbọ́n ìṣọ́ ọlọ́wọ́ bá òdì náà yìí pé ilé ilé tí wọ́n ṣàfitì sí yẹn kò dín náà rẹ̀ gẹ́gẹ́ bí mọ́mí ṣáfì gẹ́gẹ́ bí wọ́n tún mú wá wọ́n tún wá mú ọ̀rọ̀ kan wáyé pé asar tó fìdí múlẹ̀ òun náà ni pé Umar ibn Khattab rọdí aláhání kọ́lọ́n kó bá a yọnu sí i wọ́n ní ìṣtarọ̀ mi ń Safwan ibn Umayya dáàrán bíi Mẹ́kà ó rà lọ́wọ́ Safwan ibn Umayya ó rà ní ọwọ́ rẹ̀ báyìí ó ra ilé kan lọ́wọ́ rẹ̀ ní maka fàjàlá asijina bi arbati alaafi dirham ó rà pẹ̀lú four thousand nígbà náà ó wá sọ ilé yẹn di ẹ̀wọ̀n tí wọ́n máa fa àwọn èèyàn sí owó ilé pé maka bá pé gbogbo alábàjọ kò yẹ kó pé kí ni o kò tọ́jà yìí pé ẹni tí ń bá Imam Shafi'i tí wọ́n jọ ń fi ìmọ̀ láti jẹ́ pé kí fi ṣe àwa tá a jẹ́ mùsùlùmí láǹfààní òun á sọ báyìí pé à ilé Mẹ́kà o láàtú rọ̀ èèyàn lè sọ pé òun lòun ni túm lákò ṣùgbọ́n wà láàtú rọ̀ mo lè má sọ pé èmi ni mo ní ní tòótọ́ pẹ̀lú àwọn àdìsí tẹ kálẹ̀ lẹ́yìn tó bọ́lá ọba sàbí tiẹ̀ pé ẹ̀yin lẹ ní ó sàbí tiẹ̀ pé ilé wọn ó gbà báwọn ó ní ṣùgbọ́n tí èèyàn bá ti jẹ́ pé òun ló ní yẹn kò sọ pé kẹ́nìkan ó jogún òun tó bá ti wọ́n tó bá ti lè kú òun bẹ́ẹ̀ báyìí ló mọ́ <laughs> ní wàhálà àtúnjà òun dẹ̀ ní jẹ́ nǹkan tó yẹ gba owó lórí ẹ̀ tó gbogbo àyàn ní kò ní gbowó lórí ẹ̀ ló jẹ́ pé àfa àgbà ní ọ̀rọ̀ tí ànábì kú wá abubakar ànábì ló gbogbo ìgbésí ayé rẹ nígbà gbogbo amákàtà yányá abakar náà ṣèjọba wà umar náà ṣèjọba má tún di àríbáwò ìlà sàwáyé gbogbo létí pàtà ìdáyà máa pè ní pé free ni wọ́n ní mọ̀nìtájà sàkàlà tẹ́gbọ̀ọ́rọ̀ bá nílé tó oníbùkátà sílé yẹn ó máa ó ṣe kí ni gbé bẹ́ẹ̀. wàmánì stagna aska tọ́wọ́ kó o bá ní ìdìbò kátà sílẹ̀ tó bá ti pọ̀ jù owó nìkan ẹni kọ́ lọ́mọ ẹgbẹ́ bẹ̀rẹ̀ kò ní sanwó fún ọ bó ti ṣẹlẹ̀ nìyẹn <laughs> láyé ànábì bó ti ṣẹlẹ̀ láyé àbákìrì nìyẹn bó ti ṣẹlẹ̀ láyé kíní yẹn o láyé umaru nìyẹn ìgbé lẹ́yìn ìgbà náà ẹsẹ̀ wa ń fi ìyẹ ilé náà ẹsẹ̀ wa ń fi ṣe kíní o náà ẹsẹ̀ wa ń fi ti bí wọ́n ń fi rẹ́ǹtì ní maka gbogbo ilé yẹn bá dá yẹn wàlájọ ní ló pé àwọn àfáà sọ pé ẹ ń bá kọ́kọ́ débẹ̀ wà á kù bí ògàngàn ló lẹ́tọ̀ọ́ sí kókó àmì torí pé ilẹ̀ tó ẹ pọ́ lọ́wọ́ bá ṣe fún gbogbo wa pátá yányá ni lára ẹ̀rí tí Isaac bin Rahawai tó mú wá nìyẹn lẹ́yìn wá gbà náà ó tún mú àwọn ẹ̀rí mi wá pé Umar bin Khattab kánà yẹn ni a àǹtùbá wàbà dúró Mẹ́kà gbogbo àwọn yẹn ló máa ń sọ fún àwọn yẹn pé yóò máa kọ̀ fáwọn yóò máa pariwo fún wọn pé ẹnìkan kò gbọ́dọ̀ fi ilẹ̀kùn sẹ́nu ọ̀nà ilé rẹ̀ Mẹ́kà lè àyẹ̀nzìlàlà hajj fi àròsọ̀tì ha so bí ẹ pé àwọn alára yìí náà bá wá ṣe hajj gbogbo náà fẹ́ dé sí wọ́n dàlú nǹkan tí wọ́n dé sí so àwọn alára yìí náà bá wá ṣe hajj so wọ́n lè wọ́n lè jẹ́ pé wọ́n lè sọ̀kalẹ̀ síbi inú ilé yẹn gbangba tàbí wọ́n lè rí lò wọ́n lè wọ bẹ̀ free bí wọn ti máa ń ṣe nìyẹn ó kọ fáwọn èèyàn ó tún máa ń sọ wáyà ẹni ẹ ká ò gbọ́dọ̀ kó mọ pìlẹ̀kùn sẹ́nu ọ̀nà lè rẹ̀ ṣùgbọ́n wọn nígbà tó wá yá wọn nìkan tó padà wá ṣẹlẹ̀ náà ní pé àwọn èèyàn kan wá tún wá lọ jí nǹkan ní àwọn tó yẹ pé wọn ń wá sí ẹ láti wá ṣiṣẹ́ hajj so wọn wá lọ jí nǹkan látàgbé wọn jí nǹkan yìí ẹdọ kọ́kọ́ fi ilẹ̀kùn sẹ́nu ọ̀nà rẹ̀ wọn ni onáà ni Suhail bunu amr Suhail bunu amr ló kọ́kọ́ mú ilẹ̀kùn tó fi sẹ́nu ọ̀nà rẹ̀ báyìí ah so Umar bunu Khattab wá ẹni tó ni ní Umar bunu Khattab ó lọ bá a lẹ́nu tó yẹ pé tó fi ṣe bẹ́ẹ̀ so wá sàlàyé pé òun gbàdé báwọn yẹn ti ń jalè ó ní ìnà ata àtàjìrà so mo jẹ́ bẹ́ẹ̀ pé oníṣòwò ni mí mo sì gbọ́dọ̀ dáàbò bo àwọn ọjà mi so dàda àwọn yẹn ò ní lè wọlé láti wá máa kó nǹkan mi. So, yẹn kí umaru wá yọ̀ǹda fún un sọ̀rọ̀ gbà umaru yọ̀ǹda fún ni ìpìlẹ̀ maka ni pé káwọn èèyàn kí gbogbo ọjọ́ máa ṣe kí ni o kájọ máa lò ó ìpè o ní maka tó yẹ pé nínú ọ̀rọ̀ tí ibùdó umaru sọ gan tó tún lágbára tó yẹ pé ibùdó umaru ló sọ mo kú fúlàní ní ọ̀rọ̀ náà ibùdó umaru ló sọ kìsà nàbí ló sọ ṣùgbọ́n ọ̀rọ̀ tó lágbára ni ó ní màní àkàlà kira abuyuti maka akala naaron oni ní ẹni tó bá jẹ́ pé owó ó wá fi ilé maka ó wá fi rent ó wá gba owó rẹ̀ ó iná lọ́jẹ́ <laughs> so láti mọ̀ yìí pé àwọn gbólóhùn tó yẹ pé kí ni o tó tóbi ni ṣùgbọ́n Imam Ahmad onílọ́wọ́ àtọ́jẹ́ àfáàgbà fún àwọn méjèèjì tí wọ́n ń sọ̀rọ̀ yìí wàtàwá sàkọ al Imam Ahmad Imam Ahmad wà láàrin méjì ni. <laughs> wọn Muhammadu ní pé ìdáwọn ṣe ń dáwọn ní pé ilé yìí kó máa jẹ́ nǹkan tó pé àwọn èèyàn ó máa ní pẹ̀lú àwọn lágbájá ló ní wàtúrọ̀sù kó dẹ̀ jẹ́ pé ká máa sọ yí pé à lágbájá yìí o mo lè fi ilẹ̀ fọmọ rẹ̀ káà máa sọ pé nìkan ní nìkíní ló nìkíní ṣùgbọ́n wàhálà àtúwùjà ṣùgbọ́n kí wọ́n máa fi ṣe pé a máa wá jọ yí pé a wà á máa sọ wípé à a fẹ́ máa gba owó lórí ẹ̀ torí pé ọlọ́run bá fi mọ́kà ó ṣe kí ni o gbogbo lóra ti jẹ́ mọ́kà padà àbí gbogbo tó bá jẹ́ arọ́m ọlọ́run bá fi mọ́ ilé ọlọ́run bá lé ní àwọn èèyàn máa ṣàbẹ̀wò síbẹ̀ kó lè bá a rọ̀ wọ́n lọ́rùn láti lè bá a wá jẹ́ yí pé ìmọ̀ ṣàbẹ̀wò yẹn kó lè rọ̀ wọ́n ṣàmọ́ gbẹ́mì kan so ọ̀fẹ́ ni wọ́n wà láti lẹ̀ ẹlẹ́wàá so bàbá ni wọ́n á ṣe pé ọ̀rọ̀ wọn ní ẹ̀sùn mọ́ kó má yìí máa jẹ́ nǹkan tó yẹ pé ṣe kí o wọ́n máa máa fi rent ṣùgbọ́n lásìkò tá a wà nísìn <laughs> bẹ́ẹ̀ bá ń lọ mọ́kà tó wọ́n fi lè rent fún yàn bẹ́ẹ̀ so nǹkan tí àwọn tí wọ́n jẹ́ àwọn àfa mọ̀kìbí tí wọ́n máa ń là sí náà ni pé <laughs> ọ̀rọ̀ ìmáàmù ṣáfì pé àwọn ni wọ́n ní ilé wọn so wọ́n sì lè gba owó lórí ẹ̀ ṣùgbọ́n gẹ́gẹ́ bá àwọn àfa ti ṣàlàyé fún wa pẹ̀lú nǹkan tí a gbọ́ ń bì wọ́n á ní ṣe bí al-masjid òun ni ọlọ́run ọba sọ ọlọ́run ọba máa dá kọ̀ǹkan gbà mí pé nínú àyà yìí mọ́sídìí àrọ́ ọba sọ ṣùgbọ́n ọlọ́run ọba ní àwọn nínú suwatu lẹ̀ nínú suwatu tauba ọlọ́ni àwọn tí wọ́n jẹ́ àwọn kèfèrí ọlọ́ni wàlá fàlàyẹkọ̀rọ̀bù alimọ́sídìdàlẹ̀ àrọ́ ọ̀mà báàdà àmì him àdá ọlọ́ni àwọn tí wọ́n jẹ́ àwọn kí wọ́n sùn mọ́ mọ́sálásí alápọ̀nlé wọn yìí يا أيها الذين آمنوا إنما المشركون نجس فلا فلا يقربوا المسجد الحرام بعد عامهم هذا وإن خفتم عيلة فسوف يغنيكم الله من فضله فسوف يغنيكم الله من فضله إن شاء إن الله عليم sọ afa ṣàlàyé pé tá a bá wọ àyà yìí ọlọ́run ọba kan dákọ alimasidiru àárọ̀ mi bẹ́ẹ̀ bọ́lá ọba tí wàá dákọ masidiru àárọ̀ mi yìí ké gbogbo àárọ̀ mi lọ́lọ́run ọba gbà lérò pátá yanyan ọlọ́run kan mú masidiru àárọ̀ mi wá bẹ́ẹ̀ ni pé àwọn tí wọ́n já wọn kèfèrí o lẹ́yìn ọdún yìí wo gbọ́dọ̀ súnmọ́ masidiru àárọ̀ mi mọ́ àwọn bá ìtumọ̀ rẹ̀ náà panupọ̀ yìí lórí ni pé wo gbọ́dọ̀ súnmọ́ gbogbo so látara bẹ́ẹ̀ a lè gbà pé mẹsìlẹ àárọ mi tó ń bẹ nínú àyà tá à ń túmọ̀ yìí o nǹkan tó túmọ̀ sí ni kí ni o òun náà ni àlàárọ wọn yẹ tún mú àyà mi wà dé pé àwọn àfáà tí wọn tún jẹ pé wọn tún ṣe fanfa lórí pé mẹsìlẹ àárọ mi ló tún wà bẹ́ẹ̀ àwọn àfáà tún ṣe wọn tún ṣe ìfanfa lórí ẹ inú suwatu ìsàrà láyà alákọ̀ọ́kọ́ suwatu lẹ́dí asọ̀rọ̀ ọlọ́run ọba tí ọlá rẹ̀ gẹ́gẹ́ ní subahana lẹ́dí asrọ̀ bí abdi. subahana lẹ́dí asrọ̀ bí abdi láyìlá mìíràn masjid al-haram ilà masjid al-aqsa lẹ́dí barakina hawlawo linuriya linuriyawo min ayatina innahu huwa sami'u basir. náà àwọn kan wọ́n gbà yìí pé ibo ọlọ́run ọba ti mú wọn sí àsálàmù rìn nígbà tí sọlọ́n bá fẹ́ ṣe al-Isra wal-Miraj àwọn àdìsí tó fi ti múlẹ̀ pé òṣìṣọ́lọ́wọ́n bá sùn sí Masjidul Haram ibẹ̀ ni Jibril ti wá bá ibẹ̀ ló ti bẹ̀rẹ̀ ìrìn rẹ̀ tó fi wá ń lọ sí Masjidul Aqsa ọ̀rọ̀ míì wà wípé òṣìṣẹ́ ọlọ́run ọba wà nínú dárú umme anihi ilé ìyá ani fẹ́ gbé mọ́kà ni inú ilé yẹn wà ìbẹ̀lẹ̀ òṣìṣẹ́ ọlọ́ba kàdá kọ àwọn kan gbàgbọ́ ọlọ́ba kàdá kọ mẹ́sìlẹ̀ àárọ̀ mi ni pé ibi tó ti bẹ̀rẹ̀ ìlàlà ibi tó ti bẹ̀rẹ̀ dídìde rẹ̀ wípé kí ni o ilé umu ani sọlátara bẹ́ẹ̀ wọ́n gbà yí pé a lè gbà wípé tí wọ́n bá ń dákọ̀ mẹ́sìlẹ̀ àárọ̀ mi gbà mí a lè gbà pé mẹ́kà ni wọ́n ń dákọ̀ tí wọ́n bá dákọ̀ mẹ́sìlẹ̀ àárọ̀ mi gbà mí a lè gbà wípé gbogbo àárọ̀mù pátáyányá òun ṣe kí ni o òun ni wọ́n ń dákọ̀ sopo ti ni kì í Eh, kámá rò pé bá dọgbẹ́sẹ̀ ọ̀dà akọ mẹ́sìlẹ̀ mi bí ah, mẹ́sìlẹ̀ àárọ̀ mi nìkan ló gbọ́dọ̀ jẹ́ wọn ọ̀dà kọ mẹ́ka àwọn àfáà tó mú ẹ̀rí wá láti nu Qur'an ṣùgbọ́n hàn nínú àyà ni pé so àwọn tí gba owó kaaba àlè sọ fún wa yìí pé eh, eh, torí pé tó ká àfojú hàn náà àyà gangan kí ni o gbìyànjú na ọlọ́ọ̀bá wa ń fún wa nínú àyà náà yìí pé àwọn tí wọ́n jẹ́ àwọn kèfèrí àwọn tó pé yasuduna an sabilillah tí wọ́n ń ṣẹ́rí àwọn ènìyàn kúrò níbi ojú ọ̀nà àtọ́lọ́wọ́n ba wal masjidil harami wọ́n jẹ́ pé wọ́n lé àwọn èèyàn wọn ò jẹ́ wọ́n lọ sí lọ́hùn ní alimasili haram nílé ọlọ́wọ́n ọba alápọ̀nlé alẹ́ ní ìjà náà. وجعلناه للناس سواء للآكل به والباد ọlọ́run ọba gángan ló wá mẹ́ńsàn mí pé ọlọ́run ni ile ìjà àlìnáàhù lè nàásì ni ní ilé tó ṣe wípé ọlọ́run ní ìjà àlìnáàhù aṣọ di ilé tó jẹ́ pé bákan kan náà ni àlẹ́ ákífù fi hì àwọn tí wọ́n ń gbé ní ìlú yẹn gangan wàlíbáàdì àtàwọn tí ò gbé bẹ́ẹ̀ tí wọ́n jìnnà lẹ́gbẹ́ wọn á wá láti ibi tó jìnnà wá síbẹ̀ ni ọlọ́run ní bákan kan náà ni ọlọ́run ní lè nà ọlọ́run bá ti ṣe fáwọn èèyàn yẹn gbogbo èèyàn la ṣe ilé yẹn fún ni pé kọ́ pé ẹni tí bá ń gbé bẹ́ẹ̀ sọ́dọ̀ pé àwọn pé àlẹ́ ákífì fíì wàlìbáàdì àwọn kan fún lẹ́wọ̀ sàlẹ̀ wọ́n gbà pé ó jẹ́ bádàlù fún lè nọ́ọ̀sì ọlọ́ni sàwá àṣẹlẹ́yìn ní bákan kan náà fáwọn ènìyàn àlẹ́ ákífi fíì wàlìbáàdì ẹni tí ń gbé bẹ́ẹ̀ bákan kan láàánú ẹni tó gbódú wá láti ibòmíì náà tó wá sí bẹ́tẹ̀lẹ̀ àti ìbákan náà jọ̀rí ẹni kò sọ pé ilé mọ́ṣáláṣí ọlọ́run yìí o àwa la ní ọ̀dọ̀ wa ló wà ọlọ́ni bákan kan ilẹ̀ jọ ní ẹjọ́ ní bákan kan náà ọlọ́ba ní sàlàyé bẹ́ẹ̀ pé àjọ ní ilé yẹn ni àjọ ní bá kankan náà. wa man yurid náà ọlọ́ba wọn ń fún wa ní ìparí àyà náà ọlọ́ọ̀bá ń sọ títóbi tó wà fún bethel atik àti ṣàlàyé fún wa wípé bethel atik ilé tó tóbi ní ilé ọlọ́run àṣàlàyé lè fún wa sẹ́yìn ilé ọlọ́run ọba mọ́sálásí ọlọ́run ọba ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run ọba òun ló ṣe ní ààyè ọ̀hún àti gbogbo àwọn arọ́mù ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gbogbo arọ́mù yẹn pátá yẹ́nyẹ́ ọlọ́ni wa máa ń yúrí fi ibi ilẹ̀ àádéhùn bí zolin ọlọ́ni ẹnikẹ́ni tó bá gbèrò ní betilatik bí ilẹ̀ àádéhùn àwọn àfa tó pọ̀ lórí ilẹ̀ àádéhùn tó o bá gbèrò lásán ó kàn wá nínú ẹ̀mí rẹ àáfàá ni àràádà bẹ ni pé ó wà nínú ẹ̀mí rẹ ó tí ṣe o ó kàn wá nínú ẹ̀mí rẹ yìí pé ó sọ yìí pé mi kì í ṣiṣẹ́ bọ́ báyìí mi ni mi kì í ṣiṣẹ́ bọ́ báyìí ìyá téèyàn ó jẹ tẹ́ ẹ̀ bá sọ pé irú àyè tá a wà sọ pé kì í ṣiṣẹ́ bọ́ báyìí ìyá téèyàn ó jẹ ní ti gbéyàn sọ o ìyá tí ó jẹ ìyá dọ́bù kò ṣe é bọ́n o kódà kò sọ jáde tó bí àdìsí wà pé ìṣọlọ́wọ́ ọba ni pé iná láàtàjà wáṣà ánú mọ́tì ọlọ́wọ́n ọba ti fojú fò fáwọn àjọ mi máa á dà sátínẹ́fṣù á máa là tàtàkà lamà àwòtá àmà tí ẹ̀mí wọn bá sọ tẹ́mi wọn bá ro nǹkan kan báyìí ẹ̀mí wọn kàn sọ nǹkan báyìí ẹ̀mí wọn máa sọ nǹkan fún yàn wọ́n yàn lámà pé ẹ̀mí wọn máa sọ nǹkan fún wa pé a ah, ṣe báyìí ṣe báyìí lómi ìrìnkú ẹ̀mí ẹ̀ lè sọ pé kọ́ sákò lé tí wọ́n ti fẹ́ nà sá ọkọ́ máa sá lọ ẹ̀mí a máa sọ nǹkan fún yàn ẹ̀mí a máa sọ pé ah, sọ́run gan wà báyìí ó pè wọ́lẹ̀ ó lọ sànú ẹnì kejì ẹ̀mí a máa sọ bẹ́ẹ̀ fún yàn òṣèlú àbálẹ̀ gbogbo tẹ́mi yín bá ń sọ tẹ́ ẹ̀ bá tí ì sọ jáde báyìí tí ì tẹ́lẹ́sẹ̀ tẹ́ ẹ̀ bá tí ì fi ṣiṣẹ́ ṣe ẹ̀ tí ì tẹ́lẹ́sẹ̀ ṣùgbọ́n nínú kàábà ayé tó tún ajá gbogbo àárọ̀ mọ́ ọlọ́run tẹ́ ẹ̀ bá wà níbẹ̀ tó o bá gbèrò wípé kó o ṣe pé ẹbọ tó jẹ́ nǹkan tó jẹ́ kúfùrù ni àbò jẹ́ màsíyà ni ó gbèrò rẹ̀ báyìí ìyá ìyá ẹ̀ṣẹ̀ yẹn ti lẹ́tọ̀ sí ọ lọ́dọ̀ Ọlọ́run tí ó ṣe méjì mẹ́rin àbíkọ́ ọ̀dọ̀ tó bá wájú Ọlọ́run tó kan gbèrò náà ẹ̀mí rẹ̀ lásán báyìí bọ́lá ọba ti ṣe àyè yẹn ní àyè àpọ́nlé tó ìkan náà àwọn tó jẹ́ ẹ tó súnmọ́ mi nígbà tó lọ sí káà tó lọ sílé Ọlọ́run tó lọ sí hajj ìgbà tó débẹ̀ ó lọ́wọ́ gbé oúnjẹ lọ́wọ́ ní arom oúnjẹ tó ń gbé lọ́wọ́ ní arom báyìí ó lọ́wọ́ sọ yín ah, ẹ wá yìí òun tẹ agbóúnjẹ dání òun rí kankan ó ní bóun ti ń sọ̀rọ̀ yẹn tán báyìí bẹ́ẹ̀ lè sísè wá síbi oúnjẹ tó ń jẹ báyìí sọ bóun ti ń sọ̀rọ̀ yẹn tán sí ah, kankan bíi ní ah, <laughs> bẹ́ẹ̀ ààyè tó lọ́wọ́ bá ṣe ní ààyè ọ̀wọ̀ ni ààyè tó tóbi ni òun nìkan ó ti wà mú kọ́ sọ́sọ́ àti dá yọ kúrò nínú àdìsí tàbá tún àdìsí pé èèyàn gbèrò nǹkan kan kò tí ì sọ jáde kì í ṣe bíi tibeti latik tọ́wọ́ bá tí ì sọ jáde ò ti tẹ̀lẹ́sẹ̀ <laughs> tí ò ti ṣe méjì mẹ́ẹ̀ sọ gbogbo tó bá ti jẹ́ wípé ló fi jẹ́ pé Ibn Mas'ud Ibn Umar àtàwọn sọ̀hábà míì ọ̀rọ̀ tí wọ́n sọ ni wípé wọ́n ní làwọn àmà rọ́jù ìpìlẹ̀ aaron bí kọ́tìlẹ̀ rọ́jù níbi adam là àdábà wùwà tí ọkùnrin kan bá fi lè gbèrò ní aaron ló gbèrò pé tó ń bá délé bẹ́ẹ̀ òun assassinate ẹnìkan wọ́n á dákọ̀ àyè kan tó jẹ́ adan àyè tó jìnnà ní adramot ó jìnnà gan sí kaaba kọ́yè kó jìnnà sí kaaba gan kí wọ́n á wò pé òun á wà ní kaaba ó wá gbèrò yìí pé ó wá kàn nínú ẹ̀mí ẹ̀ ah, tí bá ti délé báyìí bẹ́ẹ̀ máa ń aya kìlàsì ọkùnrin tó ń dà mí láàmú yẹn nílé wọ́n sì ti máa gbà pé ẹni yẹn la àdábà òlò ọlọ́run bí ya kí yẹn jẹ àtúbàtúbà èèyàn gbọ́dọ̀ ní èrò burúkú bẹ́ẹ̀ èèyàn gbọ́dọ̀ ní èrò èrò tí ò dáa ọlọ́run ó ya èrò tí ò dá yẹn ọlọ́run bá máa fi jẹ yẹn níbẹ̀ tó pé bá ti ṣe ààyè yẹn ní kí ni o ààyè àṣẹ ilẹ̀ áàdì ni kéèyàn ṣe bọ́ńbẹ́ àbí kó gbèrò ẹ ala ara ìlà àdì ní bá àfa ti sọ kéèyàn pààyàn síbẹ̀ àbí kó tiẹ̀ gbèrò pé fẹ́ pààyàn ara àwọn ẹranko obìnrin ọlọ́run bá ti fi ọlọ́kàn balẹ̀ tẹranko bá ń bẹ́ ń bẹ́ tí ṣe ẹranko tí ọlọ́run bá ní kí wọ́n gbogbo ẹranko tó yẹ kó lè ṣèyàn ní sùtà tí wọ́n náà tó lè tó lè ṣèyàn ní sùtà ọlọ́run bá ní kí wọ́n ṣùgbọ́n ẹranko tí ò lè ṣèyàn sùn dàbí àájẹ ni tá a kàn fẹ́ mú tó bá débẹ̀ tó bá wà níbi àgbọ̀rọ̀ pa ọlọ́run fi lọ́kàn balẹ̀ ni béèyàn bá pa tó bá pa òdìdẹ́ síwájú ọlọ́run ó gbọ́dọ̀ fi nǹkan tán rẹ̀ balabadéwájú àmà kà ó gbọ́dọ̀ fi nǹkan tán rẹ̀ tó bá gbèrò wípé àtìmárẹ̀ ẹran kan bí ní sinmi akitì ẹ̀sìn pa òdìdẹ́ síwájú ọlọ́run àwọn igi ibẹ̀ àwọn ewé ibẹ̀ ọlọ́run bá ti fún wọn ní fọkànbalẹ̀ ní ò ní gé wọn so Abbas tó jọ ń kó anamisa salam lọ́sọ pé lọ́sọ wà níbi yìí pé idikọ́ọ̀bù ńkọ́ wọ́n ní ewé kan tó gbé bẹ́ẹ̀ àwọn tán jẹ́ àwọn alágbẹ̀dẹ wọn máa ń lò wọ́n tún máa ń lò gbàtà bá fẹ́ sin òkú wọ́n ní ah, ewé nǹkan a máa ń sábà lò dáadáa òṣèlú wa pa mí tiwọn pé kí wọ́n máa gé òun nìkan lẹ́yìn rẹ̀ gbogbo ewé yòókù wò lége ọlọ́run bá ti fi lọ́kàn balẹ̀ wọ́n bá ní pé òun lọ gé ni ó ti dẹ́ṣẹ̀ wájú ọlọ́run tó bá gbèrò pé òun fẹ́ gé ni ó ti dẹ́ṣẹ̀ wájú ọlọ́run so gbogbo bá ti jẹ́ máa sí àpáta yẹnyẹn àìgbèrò rẹ̀ nílé ọlọ́run àìgbèrò rẹ̀ nílé ọlọ́run so tá a bá tá a bá fi lè gbèrò rẹ̀ bẹ́ẹ̀ yẹn ti tẹ̀sẹ̀ wájú ọlọ́run ṣùgbọ́n tó wáyé pé kí ìbá ṣe lé ọlọ́run òun náà lèèyàn bá gbèrò nǹkan ọlọ́run bò ní fìyà rẹ̀ jẹ yẹn àyàfi tó bá jẹ́ pé èèyàn gbèrò kínní yẹn èèyàn ti wá ń ṣiṣẹ́ tọ̀ ọ́ kò wá rọrùn mọ́ ìwọ́dẹ́gbẹ́ ògbèrò pé àkìsì lọ jí nǹkan nínú ilé o ti wá ń gbé àkàsọ̀ o ti wá yẹ kíni kan wọ́n kàkà ọ ni wọ́n gbá kàsọ̀ lẹ̀ so o ti dẹ́sẹ̀ lọ́wájú ọlọ́run èrò yẹn o ti fi kíni o o ti fi sẹ́kùn òṣìṣọ́rọ́ bàbá sọ báyìí pé ìzàtàkọ alimusulimani bi sẹ́yìnfì hìmà tí mùsùlùmí méjì bá pàdé ara wọn tí wọ́n mú idà tí wọ́n bẹ́ẹ̀ fi máa tí wọ́n jẹ́ tí wọ́n jẹ́ tí mú idà tí wọ́n bẹ́ẹ̀ fi para wọn. òṣìṣẹ́ ọlọ́run ọba ní wàkìlá wọn bí ní àlè náà ìkíní kejì wọn èrò onú ni wọn wọn ní bóòlù tí jẹ ọlọ́run ọba àti ẹ̀gbọ́ wàhálà alikọ́ọ̀tì àmọ́ abáàlì mọ̀tò àgbọ̀ ẹ̀dọ́ ẹ̀gbọ́ pààyà tó àlè ẹ̀dọ́ ẹ̀dọ́ àgbà òṣìṣẹ́ ọlọ́run ọba ní ìnáwó sọ́ọ̀hìn òun náà gbèrò lọ gbèrò bó bẹ́ẹ̀ pa ẹnì kejì gbàdọ́ náà ti mú dà yẹn náà ó ti ṣe kí ni o ó ti ń ṣiṣẹ́ tọ̀ ọwọ́ yá ju kí ni o ọ̀yà jọ̀wọ́ lọ ni èèyàn bẹ́ẹ̀ sábúrú kan ní sẹ́yìn wá rí ṣe àwọn kọlẹ̀ <laughs> so <laughs> so ìdọ́jọ́ pé ẹ bá gbèrò àìdá kan tí ò bá tí ì ṣe falamiya mẹ́lẹ̀ àti ò ṣe kò tí ì máa ṣiṣẹ́ tọ́ kó bẹ́ẹ̀ ṣe wọ́n tún kọ́ lẹ̀ fún ni wọ́n kọ́ fún ni asanatan wọ́n kọ́ fún dáadáa wọ́n àná àti sinmi àwọn tó kọ fún dáadáa lọ́dọ̀ gbé kó ṣe ó kàn gbèrò lásán ni ṣùgbọ́n tí bá ti ń ó ń ṣe ó ń tiraka kọ́ fẹ́ ṣe ṣùgbọ́n àwọn èèyàn kan ní òjò orí ṣe kébé kọ́ fẹ́ ṣe ó fẹ́ jí adé aládìẹ ṣùgbọ́n wọ́n rí pé ẹni sáà máa kádìẹ ní làlálẹ́ ló ti bẹ́ẹ̀ fún wa ẹni tó ti jí orun sáyẹn lọ kó kò ní òfin wá rí kíní yẹn ṣe ó ti dẹ́ṣẹ̀ wájú ọlọ́run sọtọ́ni pé ṣe kí ni o ti ṣiṣẹ́ tọ̀ ọ́ o ti ṣiṣẹ́ tọ̀ ọ́ ọlọ́ba mi ṣàlàyé fún wa yí pé ilé ọlọ́run ọba ká mọ̀ pé ààyè àpọ́nlé ni ọlọ́run ọba ń fún wa nù àyà yìí ọlọ́run ni máa fi ibi ilẹ̀ ha dín nù tó bá gbèrò bí ilẹ̀ ha ni bí ilẹ̀ ha dín yẹn àti bí zulmi yẹn oríṣi ọ̀rọ̀ làwọn apá sọ ń bẹ̀ ní náà ni zulmi yẹn ó fún ilẹ̀ ha dín ọlọ́run kan rìpítì bá yẹn síra wọn ni ha àbó gbèrò zulimu torí gbogbo ẹ̀bọ ni o ìyàpọ̀ gbogbo ẹ̀ náà ni wọ́n pè ní gbogbo ẹ̀ sẹ́ni so ẹnikẹ́ni tó bá wá gbèrò ní maka ó gbèrò wọ́n ní tó bá ní àrọ́dà nígbà míì wọ́n ní àràdà ó gbèrò ọlọ́run bò ló dàrẹ́tì èyàn gbèrò nǹkan ṣùgbọ́n wọ́n ní àrà tún ṣe yàtọ̀ wọ́n ní àmà gẹ́gẹ́ ni ó wà nù ẹ̀mí ẹ̀ tí kí n bá wà nù ẹ̀mí ẹ̀ tàyàn yàn lọ́wọ́ àbílẹ̀ bí ilẹ̀ adín bí zọlmẹ̀ ẹ̀ bá mi lè jẹ́ pé wà nù ẹ̀mí rẹ̀ pé òun fẹ́ ṣàbúrú kan láti bí ẹbọ wá sálẹ̀ ìjọba ni kò jẹ́ tó jẹ́ yàpọ̀ ọlọ́run ọba ọlọ́ni nùzíkìhù mìnàrà bìnà àlè. ọlọ́ni nùzíkìhù mìnàrà bìnà àlè ọlọ́ni àbíjẹ́ mìnàrà yóò jí àìláàlì kí amadu bá túbà kò sí èméjì mẹ́ èrò lọ́gbà yóò jí àìláàlì kí ama. ọlọ́ni àfùntọ́wò mìnàrà bìnà àlè ìyá ẹlẹ́ta ilé rẹ̀ ọlọ́ni àfùrẹ́ níbẹ̀ tọ́wò náà. وإذ بوأنا لإبراهيم مكان البيت نعم ولو ألا تشرك بي شيئا وطهر بيتي للطائفين والقائمين والقائمين والركع السجود. kí ló dá dúró pé a nínú àwọn nǹkan tó yẹ pé ó ti ṣẹlẹ̀ síwájú nípa ilé ọlọ́run àwọn nǹkan tó ti ṣẹlẹ̀ síwájú nípa ilé ọlọ́run ká ṣàlàyé ká tó bọ́ sí àyà ilé ọlọ́run fẹ́ sọ níbi àyà tó ń kà fún wa yìí ìpìlẹ̀ ilé ọlọ́run ibi tí ilé ọlọ́run ọba bó ti bẹ̀rẹ̀ látọ̀rí anabi Ibrahim ṣùgbọ́n ká kọ́kọ́ ṣàlàyé àyà tá a kàtà yìí nípa wípé ìtàtà náà ti gbọ́ àwọn tí wọ́n ilé yìí ọlọ́run bá ṣe ní ilé tọ́lọ́run bá ń dáàbò bò ní àti gbọ́ nípa Abraha òun dìde ńlẹ̀ ìkan náà àwọn lárúbáwá ó gbọ́ pé Abraha ó lọ kọ́lé kan tó jẹ́ pé ó wá ní pé òun fẹ́ sẹ́rí àwọn yẹn kí wọ́n máa lọ sí káàbá ọlọ́run mọ́ kí wọ́n máa wá sílé yẹn kí wọ́n máa jọ́sìn kí wọ́n máa jọ́sìn bẹ́ẹ̀ ilé yẹn padà dahoro ni agbọ́dọ̀ gbúrẹ́ padà gbúrẹ́ mà lórílẹ̀ ayé lónìí ìkànnì alábáwá lọ yàgbẹ́ bẹ́ẹ̀ wọ́n á gbọ́ pé alábáwá lọ yàgbẹ́ síbẹ̀ wọ́n ní ah sẹ́yìn káàbà tí náà ni èmi náà wà kógun wá ń kó erin wá ń wà fi wó Abraham bọ̀ ó kó erin wá ó fẹ́ wá fi wó káàbà ọlọ́run bá parẹ́ tó tàwọn erin àti gbogbo àwọn tó kó lẹ́yìn tó kábílẹ̀ mọ́ pé ilé ọlọ́run bá ilé tó tóbi ọlọ́run ọba <clears throat> lẹ́yìn wá gbà náà lára àwọn nǹkan tó ti lọ síwájú òṣìṣẹ́ ọlọ́run ọba àṣà òun fún ara rẹ̀ ọlọ́run bá wá yọ̀ǹda fún nìkan course nígbà tí sọ́nà abẹ́sẹ̀ fatima maka ọlọ́run yọ̀ǹda fànàbí wípé ìwọ a ti fi ìfọkànbalẹ̀ sí káàbà a ti fi ìfọkànbalẹ̀ sí maka a ti fi ìfọkànbalẹ̀ sí arọ́m ṣùgbọ́n lónìí tí wọ́n ń gbọ́ yìí o a mú kínní yẹn a ó di ẹ̀dá ní. sáà tá mìíràn nàá àmú lásìkò díẹ̀ lọ́wọ́ lódìdí ọjọ́ ọ̀sán báyìí á fún ànábì ní gbèdéke díẹ̀ tẹ́bí gbogbo tó bá ṣe ń bẹ̀ pátá yányán á ní kà sí pé ó jẹsẹ̀ torí pé tí òbá tọ́lọ́wọ́ bàbá ṣe bẹ́ẹ̀ àwọn ará mẹ́kà ò lè fi mẹ́kà alẹ́ àfi pẹ̀lú force kò ṣe sí i sọ̀rọ̀ yẹ kó ṣe ọlọ́wọ́n bá ó sọ fáwọn èèyàn yìí pé ẹ má máa fi tèmi òṣìṣẹ́ ọlọ́run ọba ṣe ọ̀rọ̀ láti tó fi dimúlẹ̀ kẹ ẹ wá sọ yí pé ṣe bá nàbí nàṣẹ asálàm náà ṣe bó kógun wọn mọ́kà àwa náà lè ṣe kí ni o a lè kógun wọn mọ́kà ẹ bọ́ ṣe kí ni o ẹ gbọ́dọ̀ dán o ẹ lè fi tèmi ẹ lè fi ṣe kí ni o ẹ lè fi ṣe àpèjọ ọlọ́run ọba ló kàn fún mi lásìkò díẹ̀ ọlọ́run wa ni wàkọ̀dé àádá ti òrùmọ́tò ha ìlà ìyá omi kìí àmà àpọ́nlé mẹ́kà tó ti padà dé bẹ́ẹ̀ padà tó fi jíjọ́ mi nàlẹ́ kíámà ọlọ́run bá gbé síbẹ̀ bó ṣe ọlọ́run bá ti sọ nìyẹn níbo ṣe ọlọ́run bá fáwọn èèyàn kan láàyè pé bẹ́ẹ̀ ó sọ ó dákọ̀ àwọn kèfèrí tó pọ̀ pé kásìkò ọmọ bá gbà wá ó ní pé tẹ́ ẹ bá rí léyìí tó bá so mẹ́kà bàbá ẹ̀ ìṣe ọlọ́run bá ní kí ni ẹ pamọ́ bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀ ẹni èèyàn tó burú lórílẹ̀ ayé ni tó dẹ̀ ti fa burúkú àwọn mùsùlùmí ọwọ awọ yi bi a opportunity ni bi anabi okun ni bayan kaba ẹ jẹ náà ma kaba ìṣọba bá tẹ bá ba tó so ma kaba ìṣọba náà pàmò bẹ so olùdíje yìí pé ọlọ́run bá fún ìṣọ́ ọlọ́run bá láàyè láti wọ́n sì pa ẹ̀nà wọ́n pa àwọn kan máa kaba ṣùgbọ́n ọlọ́run bá sí kí ni o wọ́n báyàn nínú arọ́mọ ọlọ́run nígbà tí wọ́n fẹ́ gba mẹ́ka níwọ̀n bá àwọn èèyàn tí wọ́n gbógun táwọn mùsùlùmí òṣèlú ọmọdé ọmọ pé ẹ má gbógun bísí ọba ẹsẹ àmà sọ fún yín pé ẹ bá ti sọ̀rọ̀ ẹ ń dà àní fi kankan ṣe ẹ bá ti lẹ̀kùn ẹ mọ́rí àní fi kankan ṣe ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ náà àwọn kẹfìrí ò tún gbọ́ wọn fẹ́ fi kí ni o àyùbá dẹ́ bá ń bọ̀ tó yẹ fẹ́ gbàbí kan tó sì kó okó ọ̀rá mú àwọn nǹkan ìjà dání tó fẹ́ fi gbàbẹ̀ ẹ tó tún wá sọ fún pé tó bá ti sọ̀rọ̀ ẹ ń dà mo fi ọlẹ̀ òun náà fẹ́ sa ọ ní nǹkan yẹn sọ́wọ́ àmọ́ owó náà kan sa ọ ní ọ̀sọ́mọdé yẹn fẹ́ dá sí i ṣòlọ́ọ̀ bá fi sọ́jẹ̀ tọ̀ fún wọn ọlọ́ọ̀bọ̀ sì fi bí wọn ọlọ́ọ̀bá jẹ́ ọlọ́run jẹ́ kó jẹ́ kọ́ọ̀sù fún wọn. lẹ́yìn wá gbà náà nígbà tó ìṣọ̀lá wọn bá kú lórí ilé ayé à ń gbẹ nìkan ní Hajjaj bin Yusuf òun àti Abdullahi Zubair Abdullahi Zubair yìí ìgbà tí ìjọba Islam ń dájú rúpọ̀ mọ́ra wọn tó ń dàrú pọ̀ so àwọn èèyàn kan wòye pé àwọn tí wọ́n ń ṣèjọba yóò ṣèjọba dáadáa báwọn náà ti máa gbọ́ àwọn èèyàn ṣèjọba dáadáa àwọn kan wá ń gba abdullahi bin náà ti wá gba àwọn àyè kan tó jẹ́ pé àyè yẹn lòun náà ti ń ṣèjọba lórí ẹ̀ wọ́n gba àwọn díẹ̀ lọ́wọ́ ẹ̀ padà ṣùgbọ́n inú àyè títí ń ṣèjọba ni Mẹ́kà wà abdullahi bin zubair Mẹ́kà pé òun ló ní agbára lórí Mẹ́kà ọ̀rọ̀ ìbàdàn pé ìjọba kan wà lókè tán láwọn kan wá jẹ́ àwọn rebels gẹ́gẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tí wọ́n jẹ́ so ìjọba tó wà lókè ó ní òun ló ní Hajjaj Yusuf wípé kí wọ́n gbogbo àwọn tó bá di jẹ́rẹ́bùs tí wọ́n àwọn tẹ́kọ́ náà tó ń kọ́ńtró bì kan kí wọ́n lọ gbalẹ̀ yẹn kú lọ́wọ́ wọn sòkò wá sí ọgbọ́n àyàbí Yusuf gbọ́dọ̀ wá bá <laughs> pépé maka gangan ló fi ṣe olú ìjọba rẹ̀ ibi títí ń ṣèjọba ó ní láti wá gbà bẹ́ẹ̀ láàárọ̀ mọ́ lọ́hùn kò sì mọ́kànlá fẹ́ dá sí i so àwọn afáà ní pé ẹgbẹ́ ọlọ́ọ̀bá ti sọ yìí ṣé ọlọ́ọ̀bá ó fi yàjẹ́ Hajjaj ibn Yusuf torí pé wọ́n wá bẹ́ẹ̀ wọ́n dẹ̀ Abdullahi ibn Zubair wọ́n jẹ́ àwọn àìmọye ogun bẹ́ẹ̀ náà táwọn yẹn náà kú so ṣùgbọ́n àwọn tẹ́jà àfa kan gbá pé ọlọ́ọ̀bá gba túbọ̀ Hajjaj ibn Yusuf alákọ̀ọ́kọ́ nìyẹn àti pé Hajjaj ibn Yusuf kẹ́dọ́lá ọ̀bọ̀ parẹ́ gẹ́gẹ́ bó ti pa àwọn àwọn àwọn tó ń jẹ àwọn assembly field rẹ wọ́n nítorí pé èròǹgbà tó gbà kì í ṣe pé èròǹgbà kó fẹ́ wá wó káàbà kọ̀ kọ̀ wá gba káàbà lọ́wọ́ abdullahi bin zubair ìlú ẹ̀rí pé ó fẹ́ mú abdullahi bin zubair káwọn ọgbà ìjọba kú lọ́wọ́ rẹ̀ káwọn mú jáde kú mbẹ́ ni tògbẹ́ lẹ́yìn ìgbàdàn mú kú jáde kú mbẹ́ tán wọ́n tún padà tó kọ́ àbá kọ́ dáadáa tó ń sí inú gidi sí lẹ́yìn ìgbà náà kì í ṣe èròǹgbà rẹ̀ ni ò jẹ́ kí aburú ṣẹlẹ̀ sí tẹ́gbẹ́ ló gbàdàn gbà ní pé òun fẹ́ wó káàbọ̀ ọlọ́run àwọn òun fẹ́ aburú kankan ilé ọlọ́run aburú bá ṣẹlẹ̀ sí so àwọn eléyìí òṣìṣẹ́ ọlọ́run bá sọ́nà àdìsí Aisha tó fìdí múlẹ̀ tó wà ní Bukhari àti Muslim oníyẹ́gìzù adalbait ilé yìí wọ́n padà wá kógun bá so àwọn àwọn kan kógun wá tẹ́gbẹ́ àwọn èèyàn yìí àká ìdá káànù bíbẹ̀ dá wọ́n wà wà níbi pápá wọ́n wà nínú inú desert nínú àmì kùsì fàbí awali ìmọ̀ àkèrè wọ́n náà wọ́n wà mú àwọn láti ibi náà ti bẹ̀rẹ̀ dópin wọn ọ̀rọ̀ bòdì kílẹ̀ gbé wọn. àwọn yẹn ń bọ̀ wá láti wá sí kíni o láti wá fàbùrù kankan bá so ara àwọn kan tí ó tún ṣẹlẹ̀ náà àwọn kọ́ máa fẹ́ wá fàbùrù kankan sí wọn ọlọ́mọ ò ní fún wọn lágbára rẹ̀ pé àwọn afá gba ìpè àdìsí kan náà rẹ̀ kó fìdí múlẹ̀ ìpè ọkùnrin kan bẹ tẹ́ wà láti Abasha òun yóò padà wá wó tó padà wá wó Kaaba yẹn lọ́lọ́run nítorí jẹ́ kó wo náà ni pé ọlọ́run bó ti gbogbo àwọn tó jẹ́ mùsùlùmí pátá yányá ọlọ́run ti pa àwọn kòlò ilẹ̀ ilé ayé ti fẹ́ parẹ́ ńgbà náà láyé bá ti fẹ́ parẹ́ àwọn nǹkan méjì ló tóbi kùránì tá ń ka yìí ó tóbi kábà ilé ọlọ́run ó tóbi gbogbo àwọn èèyàn wọn ò rí pé gbàdúrà ayé bá fẹ́ parẹ́ tọ́lá bá ti pa gbogbo àwọn mùsùlùmí tán wọn ò máa wojú tákàdá ibà wọn ò ní bá kùránì kankan bẹ̀ mọ́ so ilé ọlọ́run ló tún wá kú jẹ́ kábà ọlọ́run bó tún wá ní kẹ́nìkan lọ wo yóò wà fún lágbára pé kó wo ọ̀yẹ́gbẹ́ tó wo ní òtún jíyà wájú ọlọ́run ọlọ́ba ọlọ́run lọ́lọ́run nìkan wọn lọ wo tó wá wo gbogbo àwọn tó wá wà lórí lè wà jẹ́ kéèpì lọ́lọ́run wa lọ́wọ́ àpalẹ̀ ayé lọ́wọ́ àpalẹ̀ ayé lọ́wọ́ àpalẹ̀ lórí so ilé ọlọ́run ọba ayé ọlọ́run ọba ní kàábà tó lọ́wọ́ bá sàpalẹ̀ rẹ̀ so ìwọ̀nba ètí mi ní sàlàyé náà ni mo sàlàyé fún wa bẹ́ẹ̀ náà ọlọ́ba wọn ṣàlàyé fún wa yìí pé. wàyí bàwá náà lè bẹ̀rọ ìmàmà kàlà lẹ́bẹ̀ẹ́tì aláàtúnṣìkì bí iṣẹ́ yá wàtọ̀ ìrìbẹ̀ẹ́tì àlẹ́tọ́ ìfìnà wàlẹ́kọ́ èmi wàlẹ́kọ́ èmi nàwárùkà ìṣòro. ọlọ́ọ̀bá tí ọlá rẹ̀ ga nínú àyà tí wọ́n kà fún wa yìí ọlọ́ba fẹ́ ṣàlàyé fún wa ibi tí káàbà ti bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ bá àwọn afa èyí tó fìdí múlẹ̀ tí àwọn afa gbà àwọn afa tán jẹ́ alùsùnà wal jamaa òun náà ní pé ẹnìkan kan ò jẹ́ ẹni tó kọ́ káàbà síwájú anabi Ibrahim wọn ni ah, ẹnìkan mà ti kọ́ káàbà o nínú dídáwọn yẹn máa ń kà náà ní pé káàbà ti wà ń bẹ́ẹ̀ nígbà nuhu alayhi salatu wa salam nígbà tí òjò tùfánù wá rọ̀ òun ló wá gbé káàbà kú bẹ̀ olówó òun ló gbé lọ yányá àwọn afágbà pé ẹ̀rí eléyìí o kò fìdí múlẹ̀ lọ́dọ̀ àwọn. ayé káàbà wà bẹ́ẹ̀ kò sí èméjì bẹ́ẹ̀ àwọn ànábí ọlọ́run bá ló sì ṣáájú lọ wọ́n wá bẹ́ẹ̀ wọ́n wá tàwa fúlẹ̀ ọlọ́run tó pé àwọn àdìsófin dìmúlẹ̀ sọ pé àwọn ànábí ọlọ́run bá wá bẹ́ẹ̀ nóhù wá bẹ́ẹ̀ gbogbo àwọn tó jáwé ànábì ọlọ́run bá tó ṣáájú lọ wọ́n wá bẹ̀ wọ́n àtàwà fún yìí kóró ti pàṣẹ sàlám dé so ilé ọlọ́run bàtí Ibrahim náà tó kọ́ tán àìmọye àwọn ànábì ló wá lẹ́yìn Ibrahim tí wọ́n wá síbẹ̀ táwọn náà wá àtàwà fún yìí so látara bẹ́ẹ̀ ọlọ́run bá ń ṣàlàyé fún wa nínú àyà yìí láti lè mọ̀ yìí pé ọlọ́run ọba ó yan ààyè fún anabi ibrahim ọlọ́ni wàyísíbà wàánà ibrahim makana libait ọlọ́run ọba nígbà tí àwọn ọlọ́run ọba tá a pìpíà tá a pèsè fún anabi ibrahim makana libait ààyè ilé ọlọ́run ọba la pèsè fóun tiẹ̀ onírísìn anabi ibrahim ṣáàmù dé tí ò sí èméjì mbẹ àdèmọ̀ yìí pé ìyàwó rani Ibrahim ní ní sáárá ìyàwó yìí ni òbí ma ọlọ́run wa tó wá pèsè ìyàwó mi fún anabi Ibrahim tí wọ́n fi fún un tí ń ṣe Ajar Ajar yìí ló wá lóyún ló wá jẹ́ ẹni tó ṣe pé ó bí ma ó wá bí Ismail gbàdó bí Ismail tán láàrin ohun tí máa ń bẹ láàrin àwọn obìnrin ó wá kí anabi ibrahim ó gbé ajara tọ́mọ yìí kó gbé jìnnà sóhun ọlọ́ba aṣọ anabi ibrahim pé ibi tó gbé wọn lọ òun náà ni makana bẹ́ẹ̀tì bẹ́ẹ̀tì latíìkì ló gbé wọn lọ ẹgbẹ́ bẹ́ẹ̀tì latíìkì lọ́lọ́wọ́ bá pa anabi ibrahim ní àṣẹ kó gbé ẹ̀ ajara tọ́mọ rẹ̀ kó gbé lọ lóbi débẹ̀ so nígbà tó débẹ̀ ó bá àwọn méjèèjì lẹ̀ ajára ń béèrè lọ́wọ́ rẹ̀ ìgbé ta ló ní omú arábì àti sofi ti múlẹ̀ ni ọlọ́run ló pa mí láṣẹ pé mú yàrá òde àkọ́dẹ́pọ̀ lọ́ba lọ́ba pọ̀ láṣẹ máa lọ́ gbà náà ó fẹ́ fẹ́ àwọn èèyàn lẹ̀ láti lè ṣáàmù wá síbi mẹ́kà ẹ kàn gbé àwọn dàbídù kékeré kan dání àtomi kékeré àwọn tó fi ilé tí wọ́n máa gbé bẹ́ẹ̀ lọ títí ayérayé ọwọ́ àfi sínú desert inú pápá ọlọ́run ló mú wọn bẹ́ẹ̀ dábàá pé ọlọ́run ọba ni yẹrẹ zikun máa yẹsà òun ni máa pèsè fẹ́ tó bá wù mọ wa bẹ iye wọn bá tó nídájú tó gbé lóúnjẹ náà ni mo wa bẹ fún wa yóò wá fi obìnrin obìnrin tí ò láyà àtọ ọmọ tí ń tọ́jú ọmọ kékeré ọmọ tí ń fún lọ́yà yóò sì bá abẹ́rẹ́ jìnnà tí yóò sì sẹ́ni kankan bẹ̀ nínú desert ọlọ́run kọ́ lọ fi bẹ́ẹ̀ ọlọ́run lọ́wọ́ dàbí wọn ọlọ́run bá ló pa láṣẹ bẹ́ẹ̀ sani ibrahim fi wọn lẹ wọn gánà ojú rẹ ọgbà ní sọtì ibrahim àyà thirty seven ojú à nàbí ibrahim ò nítorí pé ó gbẹ á nǹkan yìí ó náà tún ṣàdúrà gbàdó jẹ́ ìpadà ó sì fàwọn èèyàn yìí lè báyìí. ربنا إني أسكنت من ذريتي من ذريتي بواد غير báyìí kàní haram. ọlọ́run ó ní ìwọ ọlọ́run ọba àwọn àrọ́mọdọ́mọ mi ọmọ tí wọ́n ọmọ yìí ọmọ kan tí wọ́n ṣẹ̀ tí bì ọmọ kan tó ṣẹ̀ bì tí ò tí bí mi lẹ́yìn ẹ̀. ọ̀hún ìgbésẹ̀ bọ́mọ yìí ni ó máa bí ọmọ rẹ̀ mi zùrí yàtì ìdí ọjà mọ àrọ́mọdọ́mọ tèmi ọmọ yìí. tó gbọ́dọ̀ àbọ̀ náà ọlọ́run pé ọmọ yìí ni ó tún padà bímọ. ó ní wọ́n ọlọ́run mọ́ wá mọ́ wá sí bíbí wá dín gẹ́rì dè zàrẹ̀ mo mú ọ wá síbi ìsàlẹ̀ òkè tí ò sí nǹkan gbígbì kankan ń bẹ̀ tó lè máa jẹ kò sí tí wọ́n máa jẹ́ ń bẹ̀ ọlọ́run mo mú ọ wá síbẹ̀ báyìí náà. ọ̀bàlá ni yóò fi mú sọ́lá. nígbà bẹ́ẹ̀ tí kápá mo mú wá síbi ilé rẹ ilé tó o ti sọ wá níbi Ibrahim pé ilé kan wà tí ó wù mí lọ́jọ́lẹ́ alápàlẹ́ ọlọ́run ti sọ fẹ́ fún ọ mo mú wá síbi ìdàbẹ́ẹ̀ tí kápá.

kankan ọlọ́run wàdùsùkò mìnísítàmàlà òní wọ́lọ́ jọ́ tó lọ bá wo èso tí wọ́n máa jẹ fún wa èso làbí ní èso maka bá wo fún wa kọ́ máa jẹ. ọlọ́tí náà bá tó bá ṣe bẹ́ẹ̀ fún wọn wọ́n dùgbẹ́ fún wọn lọ́run àdébí Ibrahim sọ bẹ́ẹ̀ ó dùn bẹ́ẹ̀ lọ́run pé kọ́lọ́run bó ràn lọ́wọ́ ó wá pé àwọn táwọn máa ń travel káàkiri táwọn náà máa ń rìn kiri náà káwọn adébẹ̀ ó wá wọn àdúrà <laughs> ó wá wù pé kí àwọn ọmọ ẹgbẹ́ mi gbà ibi náà lè máa gbé mi ọlọ́run jẹ́ kí n fi wù wọn ọlọ́run wá sí torí pé nígbà Ismail tó yẹ omi tí anabi Ibrahim tó gbé dání mi yẹn tán ọmọ wa ń ké ọmọ ń ké ọbẹ̀ mú mi <laughs> omi nínú desert obìnrin ka ọmọ kún bọ́mọ yẹn ti wá ń kínú dẹ́sà ló wá mú kí ìyá ibi tó ti ń sáré yẹn ló ń pè náà láàrin sàfà àti márùwà ló ti ń sáré ó dẹ̀ sá ó sá lọ ó sá bọ̀ ètò yẹn alákọ̀ọ́kọ́ ètò yẹn ó wà kò sí kò sí ìrànlọ́wọ́ ó kàn ń náà ni ó kàn ń pariwo náà ni ó kàn ń ó sì ń pariwo

ibi tí zamzam wà lónìí bẹ́ẹ̀ lọ́rọ̀ bá kéjì bí lóòfin yẹn náà bẹ́ẹ̀ ọlọ́wà ni kò mi ọsẹ jáde bẹ́ẹ̀ obìnrin wa sáré bọ́ bẹ́ẹ̀ sáré gbé omi yẹn sáré gbé gbà sáré bó sáré lọ fún ọmọ rẹ̀ ọlọ́ọ̀bá ti yan ààyè fún so ọlọ́ọ̀bá ti sọ pé ibi tí ọlọ́ọ̀bá ló ń pe anabi Ibrahim kó mú ọmọ rẹ̀ wá kó mú ìyàwó rẹ̀ wá síbẹ̀ ìlọ́ọ̀bá ń ṣàlàyé bíi bíi pé òun lòun jẹ́ kó mú wa òun kó mú wa síbẹ̀ ànábì Ibrahim wá fi wọ́n lẹ̀ ń bẹ̀ lọ kárín ọlọ́run tí nìkan wá kọ́ ilé yẹn ó kàn wá máa ń ṣàbẹ̀wò fún wọn ni màdúrà bá ní ó tásìkò tí ó wà kọ́lé ọlọ́run ṣe pè ọ̀yà ilé tí ilé ọlọ́run tó jẹ́ kí ni ọ̀ṣẹ̀ wá wá kọ́ ọ wà kọ́ kàbà ọ̀ṣẹ̀ wá wá nígbà tí ànábì Ismail ti dàgbàlagbà tán lọ́ṣẹ̀ wá wá tó tó lè ràn lọ́wọ́ so ọlọ́run ṣe wá wá ó wá nígbà kan tó yẹ pé ọlọ́run bá ní pé kó ó wá láìmọye ìgbà ó ti wá láwọn ìgbà kan lórí pé anabi anabi ismailu níyàwó ó ti wá ẹgbẹ́ gbọ́dọ̀ bá tún ní pé ọmọ yìí o tó tún jẹ́ ọmọ kan yìí tó o tún bí ọlọ́run tún ní mo tún fẹ́ kó o tún ṣe kí ni o ó tún lálà pé ọlọ́run tún ní kó o dùn ó sì torí ẹ̀ wá ìyá ẹ̀ náà sì tún sọ rẹ̀ ní pé ọlọ́run ní kó sí bẹ́ẹ̀ ọlọ́run bá yẹ tó fi bizibu àmì ọlọ́run tó mí ọlọ́run tó fi ọlọpụ fi ẹran dípò rẹ̀ ọlọ́run bò tún jẹ́ ọ̀pọ̀ ọmọ náà ọlọ́run jẹ́ kórìí pa ẹ̀ náà tún sẹ́kù sórílẹ̀ ayé kọ́lọ̀ bó tún pè é pé kó wá wá sí Káàbà kó wá ilé ìyẹn ló wà bíi pé wàá ọba tí àwọn ọlọrun ọba tá a sọ ànábì Ibrahim àwa la yan ààyè fún anábì Ibrahim níbi bẹ́tìlẹ̀ àti ìké ibi tí wọ́n ibi tá a bẹ́ ń yàyè fún ọ sí ni tí wọ́n máa gbé ọlọ́ba láwa la sí bẹ́ẹ̀ náà. Allah tushrik bi shay'an. so ilé ọlọ́run ọba àkọ́kọ́ tí ọlọ́run ọba gbé kalẹ̀ kéé pé wọn ò ti máa kọ́ ilé ṣùgbọ́n bí ọlọ́run ọba kọ́kọ́ sọ yìí pé káwọn èèyàn máa darí lọ kí wọ́n lọ máa jọ́sìn fún wọn lọ kò sí ilé kankan before tẹ̀tẹ̀lẹ́yìn káwádà ibìkan ti wà o àwọn ànábì ọlọ́run bá tó ṣáájú lọ o kí Ibrahim ò tó dé o ọlọ́run bá ti gbé bìkan lẹ̀ pé ẹ máa travel lọ bẹ̀ ẹ lọ máa ṣe bá dà bẹ̀ kù sí yẹn nínú àwọn àlàbẹ̀ ìtìlú wúdi àlìnàs. lálẹ́ níbi bá kátà mọ́ bára kan. so ilé tó lọ́wọ́ bá kọ́kọ́ gbé kalẹ̀ wípé a lọ máa ṣèjọ́sìn bẹ́ẹ̀

ànábì ọlọ́run ọba ò lè ṣe ṣíríkù láéláé ò lè ṣẹbọ ṣùgbọ́n ọlọ́run ọba sọ fún yín pé im ní alásìmí wáàdì ilé tó o fẹ́ kọ́ yìí ọmọ orúkọ mi nìkan èmi nìkan ló lánìyàn pé torí mi ló fi mà o ò gbọ́dọ̀ lánìyàn nǹkan míì torí pé ilé tó lágbára ni ààyè tó lágbára ni o gbọ́dọ̀ ru nǹkan kan o gbọ́dọ̀ máa ma léyìn ẹ lọ́wọ́ kó tún wá máa ru nǹkan mí pẹ̀lú ẹ ó gbà pé torí èmi ọlọ́run ọba nìkan ló ni o olùfimọ́ bẹ́tìlá àti ọlọ́run bá ń júwe bí bẹ́tìlá àti kìbó ti bẹ̀rẹ̀ tó náà ní ilé alákọ̀ọ́kọ́ ilé alápàlẹ́ ọlọ́run bá sì jẹ́ kó ní gbogbo létí ń bẹ lórílẹ̀ ayé lónìí kò sí lè kàkàdá àlẹ́ fi bẹ́tìlá àti mọ́sálásí ọlọ́run ti bẹ mọ́sálásí àárọ̀ béèyàn bá kírun ní mọ́sálásí àárọ̀ pẹ̀lú àdìs tó fìdí múlẹ̀ ó máa jẹ́ one hundred thousand láàdá ni ó fi jùmọ̀ ìrúdé yẹn kí ni ẹlásì lọ one hundred thousand láàdá tí a bá kírun ní mọ́sálásí kan tó kí zuri mẹ́ẹ̀ tó wá dé bẹ́ẹ̀ láti tó ti kí zuri zuri eléyìí tó ti kí ó ti wà invalid ó gbọ́dọ̀ kí mi yóò kí ọmọ yóò kí mi bẹ́ẹ̀ láti kí one hundred thousand láàdá ni ó gbà tẹ́ ẹ bá kí zuri bí wọ́n dẹ́ kí zuri one hundred thousand tẹ́ ẹ bá kí irun tẹ́ ẹ bá tó kí níbẹ̀. lọ́dọ̀ pé masalasi ànábì ni ìyẹn tiẹ̀ one thousand ni masalasi ànábì gangan ní Madina tẹ́ ẹ bá kí irun bẹ̀ one thousand bí wọ́n dẹ́ kí irun tẹ́ ẹ bá kí zuri kan bí wọ́n dẹ́ kí zuri one thousand ni ẹ wá fi wé ilé ọlọ́ọ̀bà one hundred thousand Bethel Makdas ìlàdí sọ́fìdì múlẹ̀ bẹ́ẹ̀ bá kírun bẹ́ẹ̀ five hundred ni ládàá tẹ yẹn wọn gbé àdá kizuri five hundred tẹ bá kírun Jerusalem bọ́lá ọba ti sẹ́ wá ẹ̀wì ẹ̀yin náà ẹ̀ wo distance nǹkan simalasi ànábì àtàmálasi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tìlà rọ ẹ̀ wo distance yẹn ẹ̀ gbọ́dọ̀ jí pọ̀ ilé tó lọ́wọ́ bá pọ́nlé ni ààyè àpọ́nlé ni ẹ̀ bí wọ́n máa ń sọ pé ibo ló já pọ́nlé jù ní Mẹ́kà àti Mẹ́dínà àwọn kan náà wà fà sọ̀rọ̀ lórí ni àwọn kan náà wà fà sọ pé ah, Mẹ́kà ni ah, ilé tí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nǹkan tó lọ́tọ̀ so ilé ti bẹ maka o tó lọ́tọ̀ ṣùgbọ́n wọn bí i ibi dáná bí na sàárẹ̀ ànábì Mẹdínà náà wọn tó tó lọ́tọ̀ <laughs> so látara bẹ́ẹ̀ ọlọ́run ní Allah tushrik bí shay'a ọlọ́run ní ìwọ ànábì Ibrahim tó bá ń mọ eléyìí bi tushrik bí shay'an má ro nǹkan kan pọ̀ mọ́ mi o máa jẹ́ ẹni tó ṣe yí pé àníyàn lọ́lọ́wọ́ bá ń sọ ń bẹ̀ yẹn ṣíríkù ní àlọ́lọ́wọ́ bá fẹ́ torí pé ṣírìkù wà nù níyà wa ṣírìkù níyà lọ kì í ṣe pé ṣírìkù pé yẹn ṣe téèyàn wá ṣe amalu téèyàn wá ń ṣiṣẹ́ ẹbọ kọ́ lọ́ọ́ máa sọ mẹ́yìn ṣírìkù níyà ni téèyàn bẹ́ ṣiṣẹ́ téèyàn ó sọ pé ah ìbàdàn ń kírun lọ́wọ́lọ́wọ́ táwọn kan dé téèyàn ó tún wá tún àwọn súra téèyàn ké téèyàn ó tún tún téèyàn ó tún tún fáìlì padà pé ah sùúrà àwọn tó ẹsẹ̀ dé mo fẹ́ kọ́ mọ̀ mo mọ̀ tẹ̀jú ìdí so èyí ti bá èyí ti bàjẹ́ ni ṣírìkù níyà ni àdéhùn téèyàn bẹ́ fi ṣe nǹkan fi hàn pé ah àní àdàbẹ́ mi ṣe kíní yìí à ń kéwù tó tọ́ mo fẹ́ kéwù pé ah ẹgbẹ́ mi ò gbọ́dọ̀ máa mi lẹ́nu so etí mo fẹ́ kí kéwù nìyẹn ó kéwù torí tọ́lọ́ mi so ìyẹn gbọ́dọ̀ kéwù torí tọ́lọ́ mi ẹni bá bẹ́ẹ̀ ṣe nǹkan kan tó dẹ́pẹ́ kíní yẹn mímọ yóò tàgà bí iwájú lọ dẹ́pẹ́ torí tọ́lọ́ ọba náà fi máa ń ṣe tẹ́lẹ̀ yẹn ọba wa ṣe ń torí nǹkan dẹ́pẹ́ wa ṣe ń torí nǹkan míì tó yàtọ̀ sí tọ́lọ́ irú ẹni bẹ́ẹ̀ dọ́bù ìyá ó jẹ́ wájú lọ èyàn lè lọ ọ̀rẹ́ lọ kọ́ mẹ́sìn kó sọ pé àmọ́ ah, bẹ́ẹ̀ lówó lọ èyàn kò ní bí ọ léèrè torí pé kí ni owó níyùn mo ní torí tọlọ́run bàbá kọ́ bá lọ wá ìmà ìmọ̀ pé òun wá ìmọ̀ kéwù òun wá gbogbo ẹ̀ torí tọlọ́run ni wọ́n máa torí ẹ̀ ṣe léyàn ó ní ọ̀mọ̀rún kí wọ́n fẹ́ kọ́ ọ nínú kíkí torí tọlọ́run ni wọ́n fi máa ṣe léyàn ọ̀hún ọdún àlọ́fà níyàn mí ikùn dọ́bù yàlẹ́yàn jẹ́wájú ọlọ́run ẹlẹgbẹsẹ ayé ni ọba ṣe nǹkan ká yẹ ọba ọba àlùtà ayé nìkan bẹ tọba àbítọ Ọlọ́run kún tún gbẹ̀san rẹ̀ so látara bẹ́ẹ̀ a gbọ́dọ̀ máa ṣọ́ra níbi ṣírìkù níyà ọlọgẹ bá àwọn afáàtì sàlàyé fún wa Ọlọ́run tó níbi Ibrahim pé Allah tushrik bí ṣe àmì márùn kankan pọ̀ mọ́ mi nam. wàtò ìrìn bẹ́ẹ̀ ti àlẹ́ tán ìfì náà wà kọ́ ọlọ́ba wa sọ fún anabi ibrahim bẹ̀rẹ̀ pé nínú sọ́ọ̀tù bákọ́rọ̀ àyà one twenty five ọlọ́ni wa idina ilà ibrahim wa ismaila antọ́ irọ́ wàrúkà ìṣù. àwọn méjèèjì lọ́lọ́run ọba pè papọ̀ wa idina ilà ibrahim wa ismaila ọlọ́run ní àwọn ọlọ́run ọba àti pàṣẹ fún Ibrahim àti Ismail. àǹtọ̀ yíyọ ọba yìí di ọ̀rẹ́ tọ́. ẹ àwọn méjèèjì á ní kí wọ́n jẹ́ tí ó ṣàfọ̀mọ́ lé ọlọ́run àwọn àfáwọn pé ah, ah bóun ni ká sọ pé èèyàn fẹ́ ṣàfọ̀mọ́ lé ọlọ́run so wọn ò pé kí ni ẹ bẹ fi ṣàfọ̀mọ́ lé ọlọ́run àwọn àfáwọn bẹ́ẹ̀ ìdá àbá lára nǹkan tí wọ́n sọ náà nìyí pé wẹ́ àwọn tí wọ́n ń gbé pẹ̀lú ẹ̀ ájàrú àwọn tẹ́jọ́ àwọn júríwùmù àti àwọn àmàlíkọ̀ tó ti ń gbé ní ẹ̀gbẹ̀gbẹ́ àyè yẹn ìṣesí tiwọn ni pé àwọn a máa sin wọn a máa sin òòṣà so látara ibi tí bẹ́tìlá ti kì wá wọ́n ti ń dọ́gbọ́n ṣe ni o wọ́n ti ń kó òòṣà síbẹ̀ gbogbo kó mọ gbogbo wọ́n da ìdọ̀tí síbẹ̀ ni so pé bá ti fún kó mọ kó àbí kó kí ni o o ìdọ̀tí ó sọ̀rọ̀ bá náà gba mẹ́kà irú yẹn síbẹ̀ náà ṣẹlẹ̀ wọ́n sọ̀rọ̀ gba mẹ́kà lọ́wọ́ àwọn kèfèrí gbogbo mẹ́kà gbọ́dọ̀ ayẹyẹ o sàlókún bẹ́ẹ̀ èrè tí wọ́n ti gbẹ́lẹ̀ lẹ̀ lókun bẹ́ẹ̀ wọ́n ti ya àmì sórí kíní wọ́n sì gbogbo ẹ̀ wọ́n á sí wó gbogbo ẹ̀ dànù wọ́n sí gbogbo dànù sí so wọn ti sì ti o ilé àbí gbogbo bàdá àmọ́ sàfọ́mọ́ lé ọlọ́run ìdọ̀tí ò gbọ́dọ̀ kéde bíi ọlọ́run èsì bíi dáhùn pé ìdọ̀tí wà káwá sí ìdọ̀tí síbẹ̀ gbogbo tó bá ti jẹ́ ìdọ̀tí tá a lè fojú rí ni àbí tá a lè fojú rí ìdọ̀tí ni kúfùrù ìdọ̀tí ni ṣíríkù ẹ̀ bọ́dọ̀ sí níbi ilé ọlọ́run so ìmọ̀ àsàfọ̀mọ́ ọlọ́run so ìfi jẹ́ pé àfa wa Abdul Wahab nínú àwọn kan táwọn náà ṣe náà ni pé ìgbà tí ilé ọlọ́run bá di nǹkan tí àwọn ènìyàn tí wọ́n ti ń ṣẹbọ ń bẹ̀ àwọn náà ọlọ́run bá ràn wọ́n lọ́wọ́ pẹ̀lẹ́ tó ń ṣèjọba ń gbà náà ọlọ́run bá ní kí wọ́n lè ṣàfọ̀mọ́lẹ̀ ọlọ́run kó jẹ́ pé gbogbo tí ń jẹ́ ẹbọ wọ́n jẹ́ kókó bìlẹ̀ ọlọ́run sọ ọlọ́run bá pàṣẹ fún anabi Ibrahim wípé àti anabi Ismail torí pé a ti kọ́ ọlọ́kàáyà mi nù sọ́tún bákọ́rọ̀ ìgbà àwọn méjèèjì àwọn náà wọ́n jọ ọmọlé náà so ọlọ́run ni pé kí níbi bí ọlọ́run máa dojú ẹ̀kọ́ anabi Ibrahim ọ̀rọ̀ ni kí wọ́n jẹ́ ẹni tí ó ṣàfọ̀mọ́ bẹ́tìlẹ̀ àti lítọ́ ìfihìnà fáwọn tó fẹ́ tà wá fúnlé ọlọ́run wọ́n lè kọ́ ìmíìnà àwọn tó fẹ́ kírun lílé ọlọ́run torí pé nǹkan dáǹsì ilé ọlọ́run ni à ń bọ̀ àṣàlàyé lọ́la dáǹsì ilé ọlọ́run ni tawaf wa salat ó tawaf òwòrán ájì pàtàyányá wẹ̀ la máa ṣàlàyé inshallah so èèyàn tawaf yóò tà wá fún yóò sì ṣe kíni yóò sì kírun alifa makọ Ibrahim sọ̀rọ̀ bá ṣàlàyé mi pé àwọn tí wọ́n bẹ̀ torí ẹ̀ ṣàfọmọ ilé Ọlọ́run fún àwọn tó fẹ́ wá tà wá fún ilé Ọlọ́run máa ń tà wá fún bẹ́ẹ̀ láàárọ̀ lọ́sàn-án lálẹ́ lóru tà wá fún làwọn ẹ̀ máa ń ṣe bẹ́ẹ̀ ti tà wá tán wọ́n wà á yan rákà méjì wàlẹ̀kọ́ ìmínà àtàwọn tó yẹ pé wọ́n máa yan rákà àlùmùsọ̀lì náà àwọn tó fẹ́ máa kírun bẹ́ẹ̀ wàrúkà ìsùjú. ọlọ́ba mú àwọn kankan wá nínú ọ̀run ọlọ́ni àwọn tó ẹ kó wọ́n máa rùkú àwọn bá mi sọ pé kárùkù nù ọ̀ràn yẹn ni bẹ́ẹ̀ bá kíráká àti òrùkù bẹ́ẹ̀ ìròyìn ẹ̀ ọlọ́run ní ìgbà lọ́wọ́ ẹ̀ ó gbọ́dọ̀ rùkú rùkú ẹ̀ gbọ́dọ̀ pé nínú ọ̀run wà sùjú sùjú náà gbọ́dọ̀ pé nínú ọ̀run láwọn akọ́dọ̀ jọ ọ̀ràn yẹn nínú ọ̀run ní méjèèjì wa sọ àmà sàlàyé ní fún wa lọ ní ọ̀là alágbára ọlọ́run so tí ọlọ́run máa fún mi ní agbára láti ṣàlàyé fún wa lónìí nìyẹn ìparí àyà náà á tún ṣàlàyé sí bí a bá ti lágbára ní ọ̀la so ìdí agbẹ́ ọkùnrin jẹ́ kó ṣe wá ní àǹfààní ààrùn ọlọ́run jẹ́ kí ó wúlò fún wa abẹ̀rẹ̀ pẹ̀lú bísímìlá ọlọ́run jẹ́ ká yọrí eré náà pẹ̀lú alhamdulilá so kọ́lọ́n kó wa tọ́ ìdìbò kan sọ́nà èmi tí màá máa sọ kọ́lọ́n tọ́ mi sọ́nà èyí náà tẹ́ máa gbọ́ kọ́lọ́n fi yé èyí náà sùlára kan sọ́nà bí káwọn sàkà wọn àti fún sàlámù alhamdulilayi rabbil alamin so ìbéèrè a bá máa kí a béèrè béèrè tí àwọn èèyàn lè ṣe àǹfààní bẹ́ẹ̀ tá a mọ̀ pé àwọn èèyàn fẹ́ ṣe àǹfààní tá a dẹ̀ nídìí ẹ̀ púpọ̀ so ká má béèrè béèrè tí ó máa mú àwọn wàhálà wá so ìyapa ẹnu tí ó di pé tí ó lágbára so ẹgbẹ́ àwọn náà ti mọ̀ pé nǹkan tá a fẹ́ fi béèrè yìí dálẹ̀ ó tún máa nítumọ̀ míì so kọ́lọ́n kó sáré nìkọ̀kan kó jẹ́ kí àníyàn nìkọ̀kan ọ̀kan mọ́.

better Naam ẹ̀ẹ̀kan tí wọ́n gbé jáde gbogbo tó bá ti jẹ́ pé dọ̀rú rọ̀ nínú Islam Islam nǹkan tó yẹ kan ó wà ń bẹ̀ fọ́mọ ènìyàn àní fún ní àwọn fún pé kọ́lá ìnira yóò ṣẹlẹ̀ sí mi bẹ́ẹ̀ àní gbà fọ́mọ ènìyàn tá a bá ti rí i pé nínú ẹ̀sìn even nínú òfin ayé gan so a ní gbà kó jẹ́ pé ìnira yẹn ká wájú kó ṣẹlẹ̀ ká dá ah, ọlọ́run ní gbogbo èèyàn máa wá sílẹ̀ ọlọ́run ẹ bá fẹ́ wá èèyàn ten million bá fẹ́ wá nàìjíríà ẹjọ́ máa bọ̀ tá a sì mọ̀ pé kò lè gbà àwọn oníbi tó lè gbà so a gbọ́dọ̀ control yìí nọ́mbà yẹn tẹ́gbẹ́ lóye la control rẹ̀ àlẹ́sẹ̀ kankan níwájú ọlọ́run rẹ̀ pé kí ni àfi káwọn èèyàn so kí wọ́n wá jẹ́ pé wọ́n wà kú àbí ká burú wá ṣẹlẹ̀ sí wọn bẹ́ẹ̀ suffocation bi tẹ́ni bi tẹ́ni mi ò ti lè mí mọ́ ló bá kú dànù so eléyìí ọlọ́run tó bí àjẹyàn lórí eléyìí àgbọ̀dọ̀ jẹ́ kó rí bẹ́ẹ̀ so àwọn ohun tí wọ́n pé yóò jẹ́ ìrọ̀rùn fún mi ìyàn so tọ́mọ yẹn gán bá tẹ sọ pé ara ah, ah, à ṣebí à nígbà fún ni nínú ẹ̀sìn ọlọ́run ọba tó pé nǹkan tí ó kó nira bá a ní yọ̀ǹda fún kókó sí láìláìláì náà náà lọ́sọ̀kọ̀tì alhamdulilayi. Gracias. béèrè question yìí lọ́dún lóde lẹ́nu ìgbà tẹ béèrè yìí. kò siye meji ń bẹ yìí pé ọmọ àkọ́kọ́ tí anabi Ibrahim kọ́kọ́ bí ọ̀nà ni Ismail kò sí rárá ń bẹ àwọn tí wọ́n jẹ́ àwọn tí wọ́n jẹ́ kíní ìrùkú wọ́n lè takò eléyìí pé ọmọ àkọ́kọ́ tí ó kọ́kọ́ bí ni Ismail pé kí wọ́n mọ̀ yìí pé sáárá òun àwọn náà dẹ̀ máa sọ pé náà dójú ọmọ pọ́n òun náà ní sára wa so eléyìí òkú sí èméjì mẹ́fẹ́ ọmọ àkọ́kọ́ ní Ismail ẹ̀dígẹ́ ní sinmi ibi tí wọ́n ń ṣe èméjì ni pe ta anabi Ismail fẹ́ dù ẹ̀dígẹ́ ní sinmi so ta anabi Ismail tọ́lọ́ bá ní pé torí pé sacrifice yẹn wà nù wí wọn àwọn àgbà yìí pé Isaac ló fẹ́ dù kí n ṣe Ismail ibi tí wà lọ́dọ̀ ọlọ́wọ́n bá pẹ̀lú bọ́lọ́wọ́n bá ti kọ́ sínú àyàkùrọ̀ àná àdìbáwọn àfáà ti ṣàlàyé èyí tó fojú hàn náà ni pé Ismail òun náà ni so eléyìí ò níbi tí ọ̀rọ̀ wọn ti ibi tí wọ́n ti wọ́n fẹ́ sàbìtì kí ní sọ́dọ̀ ara wọn. ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé anabi Dawud alayhi salam ìtàn tó di kọ́mọ̀n lọ́dọ̀ gbogbo àwọn àfáà táwọn náà máa ń sọ látara pé tí àti wọn kà tá a mà sí sáwí yìí òun náà ni tí àkàndẹ́gbọ́n fi ṣe tẹ̀síìrì Jalalayn wọ́n tún wọ́n se ṣe ṣẹ́ríù Jalalayn Jalalayn náà jẹ́ ṣẹ́ríù fún Kùránì wọ́n tún wọ́n ṣe ṣẹ́ríù Jalalayn so látara tia tí àyè ló gbajúmọ̀ òun làwọn tẹ̀síìrì ọkọ̀ gba wájú wa táwọn èèyàn ń lò ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ làwọn ẹ̀dẹ́ mẹ́gbàá ọ̀dọ̀ àwọn Yẹhudi so bọ́lá ọba ti kọ́ ayé sínú Kùránì òun làwọn ń kà ní Kùránì yẹn èyí tí àwọn tí wọ́n jẹ́ àwọn àfa àtàjẹ́ àlùsùn náà àtìjàmá àtàjẹ́ kóyè wa náà ni pé ọlọ́run ọba ẹni tí ó rán sí dàwùdù náà ní pé àwọn tí wọ́n jẹ́ àwọn màláìka so òun ni wọ́n ní kí wọ́n wá láti wá tẹ́sítì ẹ̀ wò ṣùgbọ́n lọ́dọ̀ àwọn yẹ̀wúdí àwọn ní pé ara ìṣẹ̀lẹ̀ yìí ìṣẹ̀lẹ̀ sí àwọn gbà pé ìṣẹ̀lẹ̀ yẹn ò ṣẹlẹ̀ sí ìṣẹ̀lẹ̀ tí wọ́n sọ pé ó jẹ́ párébù ìṣẹ̀lẹ̀ náà sọ pé ɛne kan ne ɛra 99 ɛne kan wa ne ɛyɔ kan gba ɛyɔ kan yɛ ku 99 rɛ so o 100 a anabi dawud sɔ pe ɛto jɛ 99 yɛ aposi gidi lo se pe o lɔ gba kini o ɛyɔ kan tɛni ɛlɛni ma titi yɛ. ìtọ́ni káwọn gbọ́yé ni wípé tí wọ́n bá rojọ́ lẹ̀ nígbà míì tí ẹ bá rojọ́ lẹ̀ yóò sáré bá sọ pé tó sáré jàre ni ẹ tó jẹ̀bi ni tọ́ni káwọn gbọ́yé gbẹ̀ náà pé orí ninety nine yẹn kò jẹ̀bi ẹni ẹni sẹ̀dá <laughs> bóyá òun ló fún ẹlẹ́yọ̀kan yẹn ní ẹran tí ń sìn báyọ̀ tó wá sí kí ni o kò sí ẹran yẹn dáadáa ló bá ní pé ah ẹ̀yẹ́ ẹni sẹ̀ bá mú ẹran mi padà nígbà tó kí mo fún ọ ní nǹkan pé kò ṣe tó ṣe dáadáa.

ìgbéyàwó ninety nine ló ní ó tún wá gbàyàwó ọmọ ẹ̀yìn ẹyọ kan ó wá rán ọmọ ẹ̀yìn ẹyọ kan yẹn lọ sógun láyé pé kó lọ kú síbẹ̀ ìgbé ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ yẹn ni ọlọ́run bá sọ pé kí wọ́n wá àwọn màláìka yẹn wá gbà kó lè bá tọrọ túbá àwọn àwọn ànábì ọlọ́run ọba lọ́dọ̀ àwọn mọ́tàbárí sọ́lá jàmáà ní pé wọ́n jẹ́ máa sùn ẹ̀ tá ọlọ́run bá jẹ́ kí ọkàn wọn strong ju kó sọ pé ó fẹ́ dẹ́ṣẹ̀ lọ sọ́dọ̀ tààrà bẹ́ẹ̀ a gbọ́dọ̀ sọ̀rọ̀ láti tẹbi ká máa fi àwọn aburú tí ò dá láti fi máa fi lo àwọn ànábì Ọlọ́run irú ẹni tó bá ṣerú eléyìí lọ́dọ̀ tiwa ganan kó wá padà sọ pé òun di ẹni dáadáa Ọlọ́run sàwọn ànábì Ọlọ́run bàbá kí wọn ti wá jẹ ẹni pé yóò ti jẹ ní aburú tẹbi tó bá jẹ ní aburú iṣẹ́ ní wọn gbé lọ́wọ́ àwọn yẹn ó torí aburú yẹn kọ wọn ni ah ìwọ náà mọ ah ah ìwọ ah ìjẹ́wọ́ lọ bẹ̀rẹ̀ kí ni wọn náà wọn ti wá dá afárá báyìí o ah ìwọ dáa jọ ń ta géèmù ó ta géèmù jùlọ tí wọ́n yẹ ó gbà ọlọ́run sàrẹ́ bí ọlọ́run bá bẹ́ẹ̀ àwọn ọmọ èèyàn yòókù lọ́rọ̀ bá lè ṣe bẹ́ẹ̀ kò jẹ́ kí wọ́n wọ́n sa burú dé bí àwọn èèyàn àwọn sọ pé torí aburú yẹn ni wọn ò bí ní gbà fún wọn ọlọ́run kò ṣe wọn bẹ́ẹ̀ so làgbọ́dọ̀ mọ̀ pé gbogbo àwọn ẹgbẹ́ ńlọ́ba lẹ́sìn bẹ́ẹ̀ so àgbọ́dọ̀ sọ láti máa fi aburú lọ àwọn tó ń yà wọn ẹgbẹ́ lọ so ọlọ́run kò fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ Thank you wẹ́ẹ̀. ẹlẹ́ẹ̀kejì ni pé apá kan tó ń ṣe ó ń ṣe wá sí gbọ̀ngàn lóṣù ọ̀kan tàbí ìṣù wọ́n sọ pé àrí pé ìgbà tí ìyàwó àjùzù nísúrọ̀ tó ní kí wọ́n ṣe sí pé wọ́n fọwọ́ ra àlẹ́bíṣù lára pé ìgbà tí àlẹ́bíṣù lára rẹ̀ wá tó ṣàṣọ Yorùbá kan tó lágbára yìí pẹ̀lú ìlú wa pé ọ̀rọ̀ ìgbà aláwọ̀ fẹ́ dálẹ̀ pé wọ́n sáfù ọgbọ́n ṣọ́ọ̀tọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ ni pé <clears throat> oríṣi àṣàlà àwọn èèyàn máa ń dá ṣùgbọ́n àdájẹ́ mùsùlùmí agbọ́dọ̀ sọ̀ra lọ́gbà àwọn afárí súnà tí a máa gbá pé látara ọ̀rọ̀ sísọ èèyàn máa ń di kèfèrí sọ yóò di pé iṣẹ́ yẹn ó dẹ́ bàjẹ́ látara pé yẹn sọ̀rọ̀ jáde lẹ́nu bẹ́ẹ̀ bá àdìsí wa pé yọ́n máa sa àwọn ọ̀rọ̀ mí gbà mí yòó ní wọ́ọ̀lì pẹ̀lú ẹ̀ ọ̀rọ̀ yóò dẹ̀ gbé yẹn wọnú níwájú ọlọ́run agbọ́dọ̀ sọ̀ra ẹ̀lẹ́mìíràn pé ah, ó fẹ́ràn obìnrin ní òbí jà náà bí ọlọ́run kan gbogbo nǹkan ló bá jẹ́ aburú báyìí so irú gbólóhùn yìí a gbọ́dọ̀ ṣọ́ra fún kí mo fi jọ ànábí ọlọ́run kan mo fi jọ ànábí ọlọ́run bá kan a gbọ́dọ̀ ṣọ́ra fún so àwọn tí wọ́n jẹ́ àwọn tó ń sabu lórílẹ̀ ayé àwọn náà gbé wa ẹ̀dígẹ́ ní sinmi báyìí so làwọn yẹn fi wá sọ di àṣà tí wọ́n ń ṣe so káwọn ṣọ́ra fún àwọn tábàdí gbọ́ gbólóhùn kan báyìí àá wo gbólóhùn yẹn táàfin ní lè lọ bọ́ síbi pé kárí bínú ọlọ́run a ò fèsì gbọ́dọ̀ tí ó bá ẹyẹ tó jẹ́ nǹkan yẹn lè máa sọ ni so àwọn gbọ́dọ̀ máa sọ́ra fún àwọn gbọ́dọ̀ yẹn dáadáa so ọkọ ọmọ ń pọ̀ ní ọ̀pọ̀lọpọ̀ àwọn gbọ́dọ̀ tá a máa sọ káàdì gbọ́dọ̀ máa sọ́ra fún kó má kó bá wọn àjọ ọlọ́run so táàbà mọ̀ túmọ̀ rẹ̀ ńgbà míì àyè dẹ́lẹ́sẹ̀ ni sì kẹ́yọ̀ pé ìkà lọ́lọ́hùn ẹgbẹ́ ni sì máa gbọ́dọ̀ nǹkan tí ò dáa ni ẹyẹ so àwọn ìwé ìwé nínú bọ́lá ní bá wọn bí síyáku ọ̀rọ̀ tiwa nu Kùránì wọn yẹ sọ̀rọ̀ bá nu Kùránì gbogbo nǹkan tí bẹ́ẹ̀ nu so kì í bọ́lá máa sọ lóyè ọ̀rọ̀ sọ̀rọ̀ kó gbé so agbọ́dọ̀ sọ̀rọ̀ dáadáa so ká máa sọ àwọn ọ̀rọ̀ tá a bá náà ni yí pé ìtàn nǹkan náà wà fà sọ yí pé irọ́ ló pọ̀ jù bẹ́ẹ̀ jù wà bẹ́ẹ̀ lágbọ́dọ̀ máa sọ̀rọ̀ àwọn ìtàntàn àwọn ẹ̀ ń Yusuf kìnìkan bọ́lọ̀ ti sọ́kọ́ nìyẹn àwọn kan sáà gbogbo ẹ̀ kún fi kún kó lè dùn òun làwọn ṣe síbẹ̀ so ọlọ́run ọba sọ nǹkan rẹ̀ bó ti sọ gẹ́lẹ́ làwọn mùsùlùmí ò ní gbàgbọ́ sí gbogbo mi gbẹ ọwọ́ aṣọ pé kinní kan aṣọ pé kinní kódà àwọn tó ń sọ̀rọ̀ lábára àwọn fi ń sọ̀rọ̀ ẹ̀ tó ń tún ó ń túmọ̀ lẹ́yìn ló mọ̀ sọkúsọ ní sọ́ngbà míì yóò mú yóò òun fẹ́ gbowó lọ́wọ́ yín ni yóò gbé wá sí kọ́ńtẹ́sì nàìjíríà so <laughs> so yọ kan sọ di gini tiẹ ni so láti mọ̀ pé a gbọ́dọ̀ máa ṣọ́ra dáadáa gbogbo àwọn kan dábàá máa wò àbí wọn kan dábàá máa sọ àbí wọn kan dábàá máa gbọ́ a gbọ́dọ̀ ṣọ́ra dáadáa kó má bàa kó bá wa níwájú Ọlọ́run tá a bá tẹ àwọn gbọ́ gan a nígbàgbọ́ sí ká máa nígbàgbọ́ sí pé a tó yà wọn sọ pé ẹ má fà mí àwọn ká ń jọ pé ká ní irú àdúgbò wa báyìí òun ẹ̀ náà fi ṣe Suleiman ẹ̀ náà fi ṣe Yusuf wà ní ẹgbẹ́ gbọ́dọ̀ àyàbá ti ní wọn ní a Yusuf ànábì Ọlọ́run àwọn yóò bá sọ tó làwọn ẹ̀fìn ká máa sọ́ra so ẹ àwọn eléré tí wọ́n ń ṣeré tẹ́ bá ti ní wọn ní gbogbo ní àwọn ọbẹ̀ lè já wọn jẹ báyìí àwọn tí wọ́n kọrin àwọn ọbẹ̀ lè já wọn jẹ báyìí so ẹ so that is so kọ́lọ́ kó sànù wa lóye káwọn àbáfi wọn lé wájú náà káwọn lọ bọ́ sínú ẹbọ káwọn bá lọ pàdé ìbínú Ọlọ́run tiwa náà wọ́n sọ fún wa káwọn bá lọ pàdé ìbínú Ọlọ́run tó gbé àjàbọ̀ fọlọ́wọn ní lọ́jọ́ kan ọlọ́mọṣẹ́ àbáṣà náà kò fún wa so subhanaka Allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk.